الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة الحمد لله أنبت الله سبحانه وتعالى الله ما olùṣe ìpàdé wa lérọ̀rọ̀ ní ọjọ́bí gẹ́gẹ́ bí ìṣúwa lọ́dọọdún bí a pàdé àwọn àtàjẹ ọmọ ìyá ní Lagos Island tó bá kọ́lọ̀ tó ti pàdé ìdíwọ̀n kọ́lọ̀ tó ti tó. àbíjọ́ ọlọ́run subhanahu wa ta'ala rọ̀gbọ̀ntàn sọlọ́n fún wa rí ìbẹ̀rẹ̀ rẹ̀ àárín rẹ̀ ló sojú wa ìparí ẹ̀ ló sojú wa. àwọn ìjọba àti àwọn iṣẹ́ olórin èyí tó wá ń lo rọ̀gbọ̀ntàn lè yẹ kí ìjẹ̀lẹ̀ ọlọ́run sọlọ́n fún yọdún sí yẹn ọlọ́dà kò sí rọrùn fún wa. tó bá wá rọrùn fún wa ọlọ́run bá sọ ọ́ ìgbàlẹ́ sì fún wa. ní òní ọjọ́ kejì yọ̀wọ́ àhàjì nínú oṣù rọmọdọ́rọ̀ ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì lè ní ogójì ìfijọ́ tàbí sọlọ́gbọ́ pàdé ọ̀sánlá tó sì ní. mo kí gbogbo àwọn atajé lẹ́tọ̀ látòrí àwọn àgbàsíkà àwọn olùkọ́ wa bí lẹ́gbẹ̀ẹ́ sàgbàdé nígbà yìí àti bí àyè kòròdú àti bí orílẹ̀ káàkiri káàkiri gbogbo àwọn ẹ̀fọ́ àwọn akáńdínlógún kí àwọn ọ̀sánù ìwọ̀rọ̀dìl àti àwọn ẹni tí wọ́n tún fún wọn lọ́wọ́ àwọn afọ àrùn sí ìlú. ìgbà àwọn onífà tó ní pé à ń rí ètò yìí gbé kalẹ̀ gan-an. ìdílé pẹ̀lú ìlàjọ jẹ́rìí. wọ́n ní àwọn àtọ̀fà wáyé wáyé rí wọ́n yàjọ sílẹ̀ tẹ̀lé wọn láì. àbí ọlọ́run ọba sùpáàgì ọ̀gbọ̀n ipò yìí lábá ó bá ti rí lẹ́yìn náà ọlọ́kùnrin bá ti rí lórí. gbogbo àdá tó ti pé tí wọ́n bá ti pè á jẹ́ pè mí láwọn àtúntò pa máa ń sẹ́wọ́ káàdì yé máa nà láwọn àtá máa ń sẹ́ra káàyé máa nà ọlọ́run ti àlejò dáadáa fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa bọ́wá ti gbogbo alẹ́ lápapọ̀ pé asalaamualeykum. ورحمة الله وبركاته ẹ̀rí àkọlé tí wọ́n tó lè wọ́n lè ní láti wá sọ fún wa nípa ìbéèrè lọ́yẹ̀gẹ́ tí ìdáhùn rẹ̀ ti lọ́wọ́ gbogbo àwa mùsùlùmí. Bẹ́ẹ̀ni pé àtàlásù àtàlásù ẹ̀sìn ni. Ewu tó bá lẹ̀ jẹ́ síbi yìí, ó ní máa jẹun. Ó tó di kọ́lọ́ wọ agbá lẹ́sìn fún ẹ̀. Bí ẹ bá ṣe ẹ̀sìn, èyí ó ṣe é ti ìfúláwù ti ìfúláwù yóò ti sori tọ́lọ́ ọba sọ́kàlẹ̀ wò tààlà. Bẹ́jẹ̀ wò yí ọ̀gbọ́dọ̀ já. Ó dàbí nínú àwọn ìṣòro tó ń fẹ́ tà ní. Ẹni tó fẹ́ fẹ́ ọgbọ́dọ̀ jẹ mú. Ẹni tó fẹ́ fẹ́ ìtọ́fẹ́ kọ́lọ́ ọba gbà á jẹ́ mùsùlùmí. Ó bá jẹ́ mùsùlùmí náà. Ní ìgbà yẹn, Adúlá ti tẹ̀lé náà lórí sọ́kàn mọ́ àlè ní àjọ sálá. Ẹni tó mọ̀ sọ yí pé àgbàláàtò yàtọ̀ sí òròyìn àgbàláàtò tá àwọn ti pàtẹ́lẹ̀ sọ́kàn mọ́ àlè ní àjọ sálá ẹ̀sìn ẹni tí ó ṣe ààrẹ bá jẹ òfẹ́ kàyẹ lára rẹ̀. Bí ẹ̀kọ́ bí ìyẹn ṣe kò ní gbalada. Dípò tó gbalada á gba àwọn àwọn Yorùbá àwọn tó fi lọ́gbà aláìsí. Látara àwọn kóòtù lẹ́wọ̀n ti bọ̀. Ọlọ́mọdé wa ọ̀dọ́ tó bá yọ ọmọ bí burú sórí àwọn ọ̀sán àlẹ́ àápùn ìwádìí lẹ́yìn ikọ̀ tí wọ́n pè mí. ẹni tí ò bá wá sọ ẹ̀sìn yìí tí ò sọ má jẹ́ mẹ́ta yìí pẹ̀lẹ́ sí yìí ó lè gbà láti òun lè kọ ẹ̀kọ́ ọlọ́run ní kárọ̀ rẹ̀ tó kò ṣe ìyẹn kẹ́ ẹ lọ́wọ́ àbúrú jù ẹni báwọn Yorùbá bá yìí pé mi ò fẹ́ wọ́n sàgbà gbogbo ọ̀. èmi lè mú ká sí ẹ̀yọ́ ọ̀dà ló wọ̀ ọ̀fẹ́ ọ̀sọ́rọ̀ Dọ̀kítọ̀ ẹni ìsájúre sọ wípé alẹ́ kùtù sọ ọdún fi sọ́nà fọ́yìrọ́ ìpínlẹ̀ lè ṣe ní pèsèpèsè. Iye wà ní wọ̀ntúnwọ̀ntún nípa àbùkù ó lè sì lórí fún ìrẹ̀jù lọ wọn sọ pé àgbàdáyà tó gbìyànjú bọ̀ tuntun pa dídí àlọ́ ti gbìyànjú. wọ́n lé wọ́n ti gbìyànjú lọ́yọ̀ ọ̀rọ̀ ló ṣàlàyé nílẹ̀ fún wa níbẹ̀rẹ̀ fún ọ̀ṣíà. ọlọ́run ló yẹ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ibi àmì lẹ́kùn tẹ̀ síbá ẹ̀sìn àmì àwọn ìyá àwọn ojú kan wà níjọ́ kí náà fẹ́ wà ní ìfẹ́ ìfẹ́ yìí wà ti fẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìfẹ́ tó ti kú sí rẹ̀ wọ́. ìgbọ́dọ̀ òbí bẹ́ẹ̀ àti ilé gbogbo rẹ̀ kirikiri ló ti máa wọ̀ báwọn òbí lọ kí lọ sọ ọ́ sọ pẹ̀lú àwọn náà. lókítà tí ló ti di àgbà lásìkò yìí ẹ̀sìn ni àdìsí bá ń tẹ̀wọ́ mẹ́ta yẹn fẹ́ àkọ́kọ́ ẹni tí ó dé ọ̀jẹ̀ mùsùlùmí ìkejì á sì ń sùn ìkọlọ́ ọ̀la ìkẹta á tún tẹ̀lé lánàá tó ní sọ́kọ̀ lọ́wọ́ àdìsí ìwà àdìsí ọ̀la. Adéṣù lọ́dàbí ìyẹn ló tún máa túbọ̀ wípé ìyẹn nígbàgbọ́ sàtẹ́jì sọ́lọ́ aláwọ̀ lọ́dọ̀. Gẹ́gẹ́ bí àṣìlọ́ ìgbà الحسن ولا في الآخر رحمه الله تعالى هو في الأصول الثلاثة سورة العرب الثانية العقيدة اليوكر توحيد فيقوى لدي المسلمين سوق السوري لا يأثر قلت يزيد yẹ̀wò tí ó ṣe lọ́rẹ̀ yẹn ló ti tọ́ lónìí lórí bí yẹn gbà bá sẹ́mi. Àgbọ̀dọ̀ yọ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ àkọ́kọ́ gbàsùdí ìfowó sí lọ àkùdárọ̀. Nígbà sẹ́mi lọ́dọọdọ́ níbi ohun tó bá mú rẹ̀ wá. Sàwá ẹ̀jẹ̀ ìfowó rẹ̀ náà rí ọba àjáde sí àwọn àlámọ̀rí tó ti tẹ̀lé ti pẹ́ kódà tó ti wípé àtọ̀lẹ̀ dọ́lẹ̀ àdóbi sọ́mọ́mọ́ àṣálá wọ ìdáyé kálẹ̀bí bá ń sọ àtọ́lọ́ gbà pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè rí yẹn ló gbọ́ àgbà lẹ́bí bọ̀ àti ìgbàlódodo nínú òrótókùn wa ọ̀rọ̀ yóò bá jẹ́ òwúrò àwọn kan tó máa padà wáyé ẹni bá lóun sọlọ lọ àwọn tó láwọn bá wà títí ọsọ ìjọ sẹni tí ọwọ ní ọwọ ní báyìí ẹni tí ọwọ àlùjẹ ní ọwọ àlùjẹ ní ẹni kọrọ ní kú ẹni wà ní wàá dáfẹ́ mi jù lọ sọlọ lọ ọwọ àlùjọ àlùjọ sọlọ wọn àti sọ ìgbọrọ ẹgbẹ̀rún ọdún sọlọ bọ́ àlẹ́ àyè sọlọ. bákan náà kí ni ìjọba tẹ̀lé ibi ìtọ́lá pàṣẹ rẹ̀ ọ̀rọ̀ kejì bí i ìyọ̀gbọ́dọ̀ yẹ kẹ́lí kó sì dé ilé ilé ìlú ìkẹta òní pé mo lápá sọ pé ẹ̀ka yìí ẹ má lè jẹ́ ẹ̀ ìkẹrin olùdí ọlọ́lá yọ ìlànà lọ ilẹ̀ inú ọ̀ṣọ́ra àbúgbọ̀dọ̀ sí lọ àyàfi pẹ̀lú tí àtẹ́bí bá ti lọ lọ́wọ́ lọ́wọ́ alẹ́ ní wàhálì ìwà sọ́lá ìdọ́jú bá tẹ́bí nìyí o mọ̀ yóò sọ̀kọ̀ alẹ́ lẹ́wàá ìdúwà ìlà wàhálì ìwà àdébù sọ́dọ̀ ọmọ ọ̀fọ̀ àdébù àjọ ìtọ́lọ́ yìí sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú. Nígbà tí ṣe ohun tí wọ́n bá ti bí látọ̀ ọjọ́ ọlọ́run tọ́lọ́run bá ti sí. Inú máa ti sọ̀rọ̀. Ó lè ní pé èèyàn kan ó ti pé àlá bàbá ọ̀sán ọ̀sán àlà تعبدنا بشخصيته هو النبي صلى الله عليه وسلم ìyẹn kẹlẹ́ bí aláwọ̀ bá lọ pé pàṣípàlìtì rẹ̀ á lè fi fi hàn àdẹ́bí lọ́lọ́wọ́ àdúrà. lọ́bí parẹ́ ilé ìjọba ti diwájú ìbéèrè tó di ẹ̀kọ́ máa ta ọwọ́ ta tẹ̀sí fẹ́fífẹ́ lẹ́bi ìkàlùkù wa ni pé àtàláàbù ìjọsìn ìdè àtùsọ àwọn bá jẹ̀ fún kó o lè jọ máa jẹ́ àtẹwọ́ máa lọ́dọ̀ ọlọ́run. ọ̀dà bóòlù náà di wá bàtà náà di ọlọ́run ló gbà. ẹ̀rí agbọ́dọ̀ kọ́kọ́ jó yé wa pé ìdára tọ́lọ́wọ́ bá ti kú wa. ó lè pe yẹ́jú mo ṣùkùrù àlẹ́ yìí ha. Olùkọ́ ló ń gbàgbé ní ìsìnkú wa ọ̀pọ̀lọpọ̀ bá ń ta tó bá ti sí ọ̀pá tẹ̀lé. Tòun ti bẹ́ẹ̀ náà kọ́ yìí, ẹ wo máa yẹn nílò lọ ẹgbẹ́ rẹ̀. Ọlọ́wọ́ wa ní Jọlá sọ fún wa yìí pé Nàpọ̀tọ́ tó lọ́ wà ní lòpì yìí. Ọlọ́run ti fi ìdára bá láàrin wọn, yẹ́n ti lo àlẹ́ yìí àyà rẹ̀ kó máa kàwé àyà rẹ̀ fún ọ wọ́n kí ni kó máa kọ́wọ́ wọ́n kọ́ àlẹ́ wọn lọ sí ìjọba wà lẹ́sẹ̀ kó lè máa kọ́ ọdá nǹkan àdá fi ọgbọ́n tó ti tó rẹ̀ wà ní ìyáwó ìkàwé láti sọ̀rọ̀ rẹ̀ lórí kájẹ̀bí tẹ́lẹ̀ nínú ìlú ti ìgbà tẹ́lẹ̀ ìdílé lọ́jọ́ fún wa. ọlọ́run sọ fún àyà mi ìgbà wọlẹ́ni àwùjọ ọ̀sùn lọ́rùn òbí ìgbóná wọn ni ìlà. ọlọ́ọ̀kẹ́ gan lọ́rẹ̀ òṣìṣẹ́ pẹ̀lú lọ́rẹ̀ àti ẹ̀sìn òtítọ́ èèyàn tí yóò wọ àlà sí ìdìbò lé kọ́ba àlè fi borí gbogbo ẹ̀sìn ẹ̀yẹ ọ̀ká pàṣẹ láti ọlọ́run tó lórí ìjà ìgbóná. àdéhùn sọ́kọ̀ lọ́wọ́ àtọ́lá ń bẹ̀ wá nìyí o ọ̀dẹ̀ àbúlá ìjẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀jẹ̀ ọ̀rẹ́ ló ti ń tẹ́wọ̀ lè jẹ́ ìgbà tẹ́bí ti bẹ̀rẹ̀. ẹ̀sìn wá pé ọlọ́run wá jẹ́ lóṣù. ìyá ọmọ ìṣẹ́jì láti bá ọlọ́run tó ayà kalẹ̀ pé àlìyá o láti lọ sùn lẹ́kùn bí lẹ́kùn. èmi lè fi jẹ́ o. ẹ̀sìn mo ti pè é fún yín. wà á tó tó àyẹ̀wò ṣe rìn lọ́dún. ìdẹ́rẹ́ àti ìdẹ́sí mo ti parí ẹ̀ lẹ́yìn lórí ọ̀rọ̀ fún ikú lọ́sọ̀rọ̀ mo lè yá lórí islam fún yín lẹ́nu. ànábì wa ni sallallahu alaihi ojú kò rẹ̀ bá kọ́ lórí ibú ìlànà ọgbà yóò sì torí rẹ̀ tó o ní torí burú. ọlọ́wọ́ bá wá sàlàyé ilé ẹ̀jẹ̀ fún wa ní ìparí sọ́ọ̀tù sọ́ọ̀bà ọlọ́run lè làkọ̀dí jẹ́ ẹ̀kọ́kọ̀rọ̀ tó lòdì ní àpòtìkọ̀. àló ti wá báyìí òjíṣẹ́ kan òṣèpé láàrin nílẹ̀ ló ti wá àzízù nàálẹ́ ìgbìmọ̀ àníjù tó ṣe pé nǹkan tó máa lágbára tó bá jẹ́ wàhálà fún yín báyìí á lè lẹ́bi ànábì sallallahu alaihi wasallam àríṣù nàálẹ́ ìgbìmọ̀ ó dẹ̀ máa sojú kòkòrò lórí yín dídúgbò làwọn ọjọ́ yìí á kó lórí rẹ̀ yóò lè fi dorí woro kele kó fi ní ìjọba owó sọ̀rọ̀ ni. kọ́dà ànábì sallallahu alaihi wasallam aláàánú onílẹ̀ ìlọ́ṣẹ́ fún àwọn tí wàá gbọ́dọ̀. ẹ ẹ ṣe tọ́lọ́ wọn láti bí ìbàjẹ́ yìí òdodo ni tó ti jẹ́ tọ́ fún délé ọ fún àyọ̀gbà yìí tọ́lọ́ wọn bá sọ wípé wọ́n máa ara rọ̀ sọ̀rọ̀ ìlànà aláàbò lórí yìí. الإمام البخاري رحمه الله لقد الزهري رحمه الله wọ́n là fà wọlé pé bìnnà lọ́ọ̀nì rìsáàlà ọ̀dọ̀ ọlọ́run ti fẹ́ máa ti wá wàhálà rọ̀sọ̀lẹ̀ sọ́lá ló ti fẹ́ tó kó dé ìgbà ìgbà àwọn èèyàn wà á lè lè tẹ̀lé káwọn gbà yìí wá. ẹ̀rí nínú àmì pé mùsùlùmí wa ti sọ yìí òrìké yẹn gbà fún sáfẹ́ ti sọ́nù lọ́wọ́ àtúnlá tó bá wà ìbọn ọ̀rọ̀ sọ ìpèpàlà wọ́rọ̀ kìí kò tiẹ̀ rí bẹ́ẹ̀ kò fi ẹlẹ́gà rẹ̀ búra. láàyò òkùnrin náà àwọn èèyàn lè fi gbàgbọ́ tó tọ́ hàtà yóò hàtì ìlú ọ̀gá bí ìmọ̀ ìṣáńdà ọ̀rọ̀ báyìí náà gbọ́. tí wọ́n á fi máa gba ìdájọ́ ọ̀la tẹ́bí tí bá pàpà tó bá wà láàrin wọn tó bẹ̀rẹ̀ àyẹ̀ ìlú ní àkùnrin àròjá nípa ọ̀rẹ́ wọn wá ní rí ẹ̀ṣẹ̀ níbi ìdájọ́ sí làtẹ́bí bá wà wọ́n ti tẹ́lẹ̀ wọ́n á tẹ́lẹ̀ ó dájọ́ tó bá rí. ọlọ́run sọ pé ayé àlejò ọmọ ìkáàdé lè mú sílé wọn lára mú sílẹ̀. ayé òkè ti fún ìgbàgbọ́ lódodo lọ́kùnrin àti lọ́gẹ̀rẹ̀ nígbà àbọ̀dọ̀ ọlọ́run kọ̀ọ̀rọ̀ tó lò wọn àtọ̀rọ̀ rẹ̀. tọ́lọ̀ bá ní báyìí lọ́rọ̀ rí tàbí ní báyìí lọ́rọ̀ rí àyẹ̀kú ní lọ́dún lè kéyà aláṣọ bẹ̀rẹ̀ ápùlẹ̀ ní ọlọ́run wọ́n tó la àgbẹ̀jísẹ́ rẹ̀ kọ́kọ́ ti sọ́nù lọ́dọ̀ lára kò ní rẹ̀. ó sọ ohun ti sọnù ó tó sọ tó sọ tó tó wọn ibi lóye kọ́ ni bó náà dáa pè àwọn tó máa ń ya pátá àtẹ́bí kọ́ sọ́ra wọn. àwọn tó fi ń ra wọn bí wàhálà máa padà rọ́ọ̀lù wọn ọ̀ yóò fi ń ra wọn àbí ẹlẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀rí tó wọ́n sọ fún wa ẹgbẹ́ títí ọlọ́run ọdún òbí ohun tí ó jẹ́ àtẹwọ́gbà yóò rí ẹ̀ka ìyọ́dẹ̀ tẹ̀lé láti ṣe wí sọ́mọ ọmọ àlùfáàlù ìgbà tá a rí lẹ́ẹ̀ka àti ìmẹ́rin wa ẹ̀rí yìí tó yẹ máa ní ẹ̀kúlá àwọn ní àyà tó ń tẹ̀lé tó ń tún bẹ́ẹ̀ ní sọ́kùn sọ́kùn àdáà sọ́lọ́ ní kò ní ìtẹ̀sọ̀láàtì wọ́n ló fi wọ́n tó sókè ẹ̀rẹ̀ ẹ̀jọ́ sì sí kò bá wọ́n bẹ̀ ṣe àyà ìgbésí ayé mi wọ́n bẹ̀ bẹ́ẹ̀ títí fi kú lè lájà wọn fi àyà rí ọlọ́run lè jẹ́ ní fi kú tèlé fi kú kan rí ẹ̀rí ìjọ tó gbà á rí mo dábàá gẹ́gẹ́ bá ti tó sáájú pẹ̀lú ọ̀rọ̀ tó ti jọ ọlọ́run sọ́lọ́lọ́ àtọ́lá ọlọ́run ní ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rọ̀sùn àkóso tó dáhùn tó sọlá bá burú yẹn gbà ọlọ́run ní hàṣù máa ń tó bá dẹ́kọ̀ ọkùnrin yín padà pàṣẹ́kù ẹ̀sìn wọn bẹ́ẹ̀ ọlọ́run sọ bí wọn ayọ́ tó dé sílẹ̀ ọlọ́run ní kò lè dín kó tó tó fún un lọ́wọ́ ha ọ̀tẹ̀lẹ̀ àwọn àìkébí tó lódò àwọn lẹ́ẹ̀bí àbí ويغفر لكم ذنوبكم هذا هو يشهد والله غفور رحيم صلى الله عليه وسلم في قرآن كريم النبي صلى الله عليه وسلم من حديث في نص البخاري نص الجارية ولا تجد صحيح يا وعائشة نوم في حديث النوم حديث لا ولا تتعلم نص البخاري في جارية نص صحيح رضي الله تعالى عنها عن أم أم المؤمنين عائشة رضي الله عنها قل آه، أحدث في أمرنا هذا وليس من إشتوبانا شلولانا يعني دوم يدع كالكالة هنا لغا يزي كيو تبوي يقول كالي يقا فهو رد أنا يقول شيء أعلم بأو الله سوى على نوية جنالو كانني حديث عن عباد المنزارية طبعا نوصلنا لجداء أولوس àdéhùn tí gbogbo alẹ́ ti mọ̀ yẹn náà ni ìfèjì ẹni wọn bá pẹ́ láyé lórí ara ọ̀sẹ̀ tó yàtọ̀ lọ. ṣùgbọ́n tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni bá wọn Yorùbá máa ń sọ ebe ẹbí rẹ ogún ojú rẹ òní níbi ọ̀sẹ̀ lọ́kọ̀ ọ̀hún. ẹ̀kọ́ òun lè kú wọ́n máa ṣàlù máa rí ikú àwọn gbọdọ̀gbọ̀ rẹ̀. àyẹ̀bẹ̀ kọ́ oṣù pẹ́ láyé kọ́ máa rí rẹwà orí orí mi ẹ̀rí àdébí sọ́mọ́ mọ́ àlùfẹ́lẹ́ wọ́n lè tún bá pẹ́ láyé lórí tọ́sà yára fìlà àkàdíyà ara àwọn ọ̀fẹ́ tó máa yọ àtọ̀jọ́. tí ọmọ ẹni bá béèrè pé sílẹ̀ ilé ẹ̀dẹ́ mi tó wá sú ẹ̀ mọ́ tó bá yíwá ń tẹ̀lé bẹ́ẹ̀ o fa àyè ipò fi tó tẹ̀ di ìlànà bí tọwọ́ yìí o. wọ́n tó tẹ̀ tẹ̀lé fúnra bá yọ rọ̀ṣìdì àti ìlànà àwọn àrùn náà fi bẹ̀rẹ̀ ọkùnrin tí yàtì àwọn àkùnrin báyìí wọ́n wò sí ìlànà ẹ̀fẹ́ tó yàtọ̀ sí lákàtẹ́ alihi wa sallam yìí ni wọ́n máa nílò à lánàá débi à ń tẹ̀lé tàbí bẹ́ẹ̀ lọ́tọ̀ ìlànà ọ̀kẹ́rẹ́ náà wọlé ẹnu gbára ló fún wọlé tẹ̀síwọ́nì ẹ̀ níbi ìlànà kẹrẹ́ ìrìnàjò àwọn ọba ti tẹ̀ láwọn ẹni yẹn ọ̀tẹ̀ láǹfẹ̀mí rẹ̀ nìyẹn ẹ̀rí nígbà tó wájú sí pé sọ́lọ́run ọlọ́run wa pa wá láti ẹ̀ tí a máa ṣe ìṣàlásù pàṣẹ ìjẹ́ládé lọ́lọ́mọ́ àlẹ́ ní fa àìlò ọ̀gbọ̀dọ̀. pẹ̀lú ayé àgọ́bẹ̀ àìdá lọ́run pẹ̀lú pé kí sọ̀rọ̀ gbogbo alábẹ́ ayà dáta ju ọlọ́run. wọ́n mọ na ìjẹ́sọ̀ àtàwọn mọ̀lẹ́ta yóò sọ lóòrùn àlàbẹ̀rí wọ́n ti àgbàlá يا أيها الذين آمنوا أيها البابو لولو صلوا عليه وسلموا تسليما إذا الصلاة يا صلاة النبي صلى الله عليه وسلم òun náà wá sàlàyé tó súnmẹ̀ ọlọ́run lọ́wọ́ àkúta sàmàlátò bá tẹ̀lé kúrò láti ṣe àwọn èèyàn tó yẹ kó ṣe sí i pé àdúgbò ló fi ẹ̀ka ń ṣe ìtọ́jú nílé àlòkùjá nígbè ìdọ̀jù làgbàlá sùn. ìṣẹ̀wọ̀n tó gbàdá wa pẹ́ káwa tó dé níbi àti orí mẹ́wàá. gbogbo àwọn kan láti gbọ́ rẹpẹtẹ ni ìjẹ́sẹ̀ ló ti ẹ̀ka sàgbàlá sì bí. sàgbàlá tí wọ́n láwọn owó sí o. wọ́n lẹ́ pẹ́ lómi tó di òun lọ sí àgbàlá bí o sì rí yẹ jẹ́bí wọ́n ti ní àti ìlú yẹ àwọn kẹyìn lábẹ́ ló bá. kí ni túmọ̀ àbùsọ̀ láàbọ̀ àlàfẹ́ nípa sàlásù pàṣẹlì ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé à nígbà táwọn gbé fún ebi à padà o ibi tí ọlọ́run gẹ́gẹ́ bí ilé ogun sọ̀tì bá àdá ní bá sàlásù pàṣẹlì à yóò sì túmọ̀ rẹ̀ wíyà ẹtí wa yé ìgbẹ́lẹ́sílẹ̀ owó òkè hàn ọmọ àgbọn tó bá wù ńlá alùpùpù hàn nìyí táà bá rí ayé tó hàn àlù súnà tẹ́lẹ̀ ju lọ́lọ́wọ́ bá sọ tó bá tún kà àlù ayé àkọsí pa ọ́. Ìpè àwọn alábọ̀ sí kírun kalẹ̀ fún rẹ̀ àtẹ́bí nínú súnà nítorí báyìí rẹ̀ lè tẹ́lẹ̀ fọ́ ọdún sílá ilé yìí wọ́n là á nà ọ̀hún yẹn kàkàkẹ́rù. Kó lè máa ṣàlàyé fáwọn èèyàn ewu tá a sọ kalẹ̀ fún wọn nínú àlùbọ̀tà. Bọ́yá wọn á lè ṣèrò lórí ẹ̀ obìnrin pé òun dáadé fi yẹjú ayé àtọ́kọ́kọ́ náà kò láti lè káwọ́ kẹta o. èdè lábàdé wá tó kẹta lè fi tu ṣùgbọ́n ìṣe tó fún àkọ́kọ́ ló wà. a lè fi kọ̀ án túbọ̀ án. ẹnì kan náà wà ní kẹlá tó túbọ̀ kọ́ ikú fún wa obìnrin àtẹ́jú mú sáà kí wọ́n á lọ sókò àbẹ̀. a lè fi súnlẹ̀ a lè fi tó àlùkò án gẹ́gẹ́ bọ́lá wọn bá àlejò alábi tí ó yé wa tó àyà káàkà yẹn ibi àti súnà tẹ́tì kẹ́hún tá a sọ kálẹ̀ ní. gẹ́gẹ́ bí wọ́n ti sọ àlùkọ́tà nìkalẹ̀. làtẹ́tì sọ̀lọ́ mọ́ àlejò àlejò sọ́nà làwọn lè fi lọ sọ yìí pé òbí ìtòlùkù àádọ́ wọ́n bí ìlàbù báyìí ìrìwáyà wọ́n bí ìlàbù báyìí. wọ́n fún mi lálùkọ́ àyè irú wà pẹ̀lú òjijì tó sọ̀tẹ̀. àwọn ìsọ̀rọ̀ lómi ìsọ̀nà rẹ̀ nìkẹ́ o. Tí a jẹun tí a yóò ní àwọn àrọ̀gbà kú lórí ibùsùn ẹ̀. Wọ́n máa lọ bí o sáfẹ́ ní ìwé ni yóò yẹ káyì. Ayé àpò àti ẹ̀ka fún wa. Tọ́gbọ́n wà ní ọ̀pọ̀ àti ìkàlà àwọn tẹ̀lé tọ́wọ́ bá kiri sí. Ọ̀gá àwọn ti kúrò ní ti àwọn báwọn ti lé ẹlẹ́yìn tó tẹ̀lé káàkiri bí lọ. Aláyọ̀ ọ̀gá rẹ̀ lé káàkiri bí Wọ́n وبعد فضلت والطالب كبار فرانس ولا أصحاب يا نعم وزبع ضع وقالوا ما بين الأوكاية وبين فضل أي حديث بعد أبو يقبلون حديث ولا أصحاب ولا يا الله هذا أفرقنا مع بعض المدفور حتى هذا هو من أصدق من الله قيلة وهو من أصدق من الله حديثا kódà tó lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ayà rẹ̀ àtúntà wo rẹ̀ nígbà tí wọ́n sì jù rẹ̀ sílẹ̀. Sọ̀tàn kiri ti ìtẹ́jì ẹ̀sìn mi. Ọ̀rọ̀ àwọn sàlátẹ̀ ti bẹ̀kẹ́ lóró ẹ̀. Ibi kò ní pẹ́ kò ní kí ẹnikẹ́ni á jẹ ohun gbóló fẹ́. Ẹ bàbá náà sọ pé ó jẹ ohun wá dẹ́kun fẹ́ Ọ̀sẹ̀ owó ló dẹ́ ọ wọ́n ní ọjà tẹ́lẹ̀ yìí ni ó lè rọ̀ àlọ́kùn sọ́lá ní alábọ̀rí kan wà ta nínú àṣẹ mi. yọ̀wọ̀ àgbẹ̀ bá wí kẹ̀kẹ́ fún mi o tó bá wà tó àṣọ àníjẹ sọ. ìjọ lọ sí pípò yìí sọ́nà mọ́ bàbá rẹ̀ ọ̀sọ́lá ibi wọn kò lè yá lùkọ́. irú ẹ̀ lẹ́sùn wà lọ́tọ̀ mi tí màá fi kò sí. Obìnrin kí alẹ́ sọ́ọ̀lù bàbá mi pẹ̀lú súnà nípa bẹ́ẹ̀ àṣẹ̀sọ̀sọ̀ sí àyà yìí kọ́lẹ̀ ẹ̀ káàpọ̀ pé dájájọ́ ọlọ́run àti ìtọ́rí mo ti kọ́ wáwù làákù ètò wáwù làákù ìná pé làákù yàrá conjunction ètò kọ́ ọwọ́ afẹ́ ti sọ pé àti ọwọ́ afẹ́ tẹ̀lé yàrá ní sẹ́kùnìyà kí pàṣẹpà kẹsàn ti jẹ́ nínú àbájọ yìí pé lẹ́sàn-án ìgbòdì ìró wọ́n tọ́ àlébó nítumọ̀ rẹ̀ ní pé láàbàrún ọ̀bẹ ilẹ̀ alùpùpù tó pọ̀ ní. tó pọ̀ yóò fẹ́ kò sí àgbà láàrin òbí ìròyìn ní tọ́jú olùkọ́ pòfẹ́tọ̀ àti súrẹ́tì kò sí àgbà bíẹ́. ṣé wọ́n fẹ́ kẹ́kẹ́ sí ẹsẹ̀ bẹ́ẹ̀ ni àbí wọ́n sáré ara wọn. ẹ dáàbò ẹja sáyé o. ṣèṣe ọlọ́run kẹ́kẹ́ àtàwọn wẹ̀lá yìí ká ọlọ́run kẹ́kẹ́ ti ti fún àwọn mọ̀lẹ́ka rẹ̀ bá kú tọ́gbà gbọ́gbọ́rọ̀ ọlọ́wà ní sẹ́ẹ̀sì ní bá ti sè gbogbo ẹ̀yìn rẹ̀ ló kú lẹ́ ọyá ẹ̀bẹ̀rẹ̀ àgbàlagbà bá dẹ́bí àyọ̀rọ̀ ni o lọ́sí ìdákàjàká ni. wọ́n sọ fún ẹgbẹ́ ta bá fẹ́ tú àlùkò àd báyà yìí ṣe wáyì á tún pẹ̀lú àlùkò àd tá a bá báyìí ọwọ́ adájọ́ pa àrí àlùkò àlùkò àd lójú. àwọn àtúntò ló tún kàtẹ́ ní sọ́dọ̀ lọ́wọ́ àwọn ẹni bàbá àdìgbò ọ̀pọ̀. ààrẹ àdéhùn ìpàgọ́ tó tún bí àgbàlá tó lè ṣe rí ṣùgbọ́n àwọn ọkọ̀ ábà gbọ́ àgbọ̀ yí ẹ̀ dáadáa wọ́n sì ti gbé àwọn ọmọ tí ó wọlé mi wọ́n wá kú lóṣù bọ̀ wá. làdébìtì ọdún àpá wa àbùlà àárín yẹn. رحمه الله من أعطوا لتفسيره ثم الدبا قد يكون إليه أيوة كذا وجد صحابي صحابي ويكون بعد بكرة جاره إذا كان قال الصحابي ولكن لقي النبي صلى الله عليه وآله وسلم حين gẹ́gẹ́ bí olùkájọ ìrànṣẹ́láàrí ọ̀rọ̀ lọ́ọ̀dù sọ. Ẹni tó pàjá sẹ́ni sọ́lọ́ lọ́wọ́ àdùnsẹ́lá lọ níbẹ̀ lẹ́ni tó nígbà gbọ́dọ̀. Wọ́n bẹ́ẹ̀ dàálà ìgbà lórí ọwọ́ akú sórí ìgbàgbọ́ yẹn. Olùkájọ ìrànṣẹ́ tó sàlàyé pé wọ́n lọ rú láti rí ìta. Kọ́dà kọjá sí ilé wọ́n gba àtàgbẹ́bí gbọ́ ọ̀yọ́ ọba gbólóhùn ọ̀sẹ̀ ṣùgbọ́n yóò yóò tún padà fún ní ìsìlámù. sọ́kùnbà rẹ̀ ti tún bẹ̀ àpọ́nlé kọ́dà kọ́ bá rà bíi ìrẹ̀kẹ́ ká nípa jẹ́rí ọlọ́lá ju àwọn àtàbá á àdébì ẹ̀ẹ́dáwọ́bẹ̀rù lọ sọ́kọlọ. ọlọ́lá ju ẹ̀rọ. kọ́dà kí ẹ sọ kíra tó gbogbo ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbí ìyọlọ́lá jùlọ. ṣùgbọ́n àbúlé àlẹ́yà ọ̀dùnmọ̀kànlọ́ àkọọ́lẹ̀ tuntun wọn tó jẹ́ wọn ní dókítà lẹ́yìn tó jáde láyé. wọ́n la pé èyí ti pé wọ́n pàṣẹ àtẹ́jú. Sọlọ́mọ́ wa ni ọ̀dùnmọ́lá tó gba Ísíláàmù níwájú ọba ìjọba ìjọba. Onígbàgbọ́ òdodo ni wọ́n ti wọ́n ti dìbò èyí náà ẹ má jẹ́ gbàgbé pé ọjọ́ orí ọjọ́ orí tóbi pa etí yẹn ká ṣé ìyàwó àìsàn ọjọ́ orí wo sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ lọ sàtẹ́jì lọ́lọ́wọ́ àtàlà tí wọ́n fi lọ ọ̀rọ̀ ti lọ́wọ́ ọ̀hún àti àìsàn. ẹ̀rí afọwọ́ àbùdá àlíyá ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lọ́wọ́ wọ́n ti sẹ́rí sùnmọ́ àtàlà tí ẹ̀mí ìtẹ́sí sọ́rọ̀ àwọn ẹ̀kọ́ lọ́sùn báyìí tara ìlú ìsìláàmù yìí lórí kọ́lọ́ wọn wá kó dání àbáwọn ẹ̀ka lọ́wọ́ pàdé wọn. àwọn tí wọ́n wà lórí ìlànà gbòdẹ́gbò ìgbòmíyà àwọn tí wọ́n ní rọ́sùn tọ́jú jáde pé ẹ̀ ra wọ sínú àwọn tí wọ́n ń tẹ̀lé sọ́ọ̀tì yẹn wọ́n lè má gbajúmọ̀ láwùjọ ìyàwó náà sì ti wọn tí ń pàdánù kò sí lo islam rárá ẹlòmíì ti á sọ tẹ̀síwá rẹ̀ ó ti sọ dé ìṣubú òde pé nǹkan yóò fi ọ̀nà náà rí òfin tẹ̀síwá yìí tẹ̀síwá yìí lọ́wọ́ pa ọmọ ọ̀yà wèrè ká fún òde lọ́wọ́ pa ọmọ àwọn wèrè tó ń bẹ láàrin jàgá àti tí wọ́n bá lò sí. owó ti fi kíní yìí sáà lórí wáyé à kí ló ń bí lórí ìsà. sọ nípa bẹ́ẹ̀ àbùlà áàlì rọ́ọ̀kì wọ́n ti tẹ̀lé ìtumọ̀ àtàlájú ọlọ́run kò sì bá tẹ̀lé rẹ̀. òun náà ní sàdá òwò àlejò ọlọ́run ti yìn bá tẹ̀lé wọ́n ta ọdún ìrù ó sì fún bàbàrà rẹ̀ gá àlẹ́bí ìlànà yìí mọ̀rẹ́ tẹ̀lé ti tẹ̀lé. ẹ wá ní àtàlájú àwọn màláyíkà àtàwọn míì àwọn tí wọ́n tọrọ àtẹ́jú sọ́nà náà bá lè rí ìjọ àdìgbò ìrìnàjò fún tó ti sí abẹ́rẹ́. Tòsí bí èrò ta bá fẹ́ sọ ẹ̀kọ́ áàlì, á tu àlèwá áyà àbùkù táyà bá fẹ́ lókè. Tí ọ̀gá sí áyà á fi àdé ìtàsẹ́bì tó àwọn ọmọ tí wà lẹ́bi sọlọ́lọ́ àìsọ́lá kí ni fi sọ fún mọ́ rẹ̀. àwọn ọ̀rẹ́ tó dà lé yàrá wọ́n lè gbọ́ kí wọ́n má rẹ̀ sọ fáwọn èèyàn. tàbí kí wọ́n kẹ́kọ̀ọ́ àwọn èèyàn lásán kì í ṣe fáwọn ọ̀rẹ́ wọn darí fúnra wọn. náà wá rí lọ́dọ̀ àwọn sọ̀hálà àwọn ọmọ tó dúdú lọ́dọ̀ àwọn tàbí kọ́. lóbi dájú ó sọ pé wàá sáàbù fún ẹnì kan nínú àwọn ọjà bá wà dà ọba ó sùn ọba máa tẹ́ǹtà àbíkan àlàyé ajá torí ìgbìyànjú rẹ tó ń ṣe ni pé ọbẹ̀ já ìṣòpọ̀ wa tó sún wá máa dẹ́bi nìyẹn kó tẹ̀lé ṣéṣe ẹ̀sìn wo láwọn àbàbà yìí nígbà tó bá dẹ̀ ti ẹ̀yẹ ọ̀kẹ́ nínú àwọn ẹni tó kí ó lọ́tà mẹ́bì tí wọ́n yege tí wọ́n fi gede wọ́n mẹ̀ bí gbogbo nǹkan tó bá wá lábẹ́ ẹ̀rí ọ̀la ìlú ti dájú pé kẹta ti torí ìrìn ayé àtọ̀run pẹ́pẹ́ àlejẹ̀ àkọ́ kí ni wàá ti sòpọ̀ wa má bẹ́ẹ̀lì kí ni sòpọ̀ wa mọ́ náà. tó nípa bẹ́ẹ̀ àbùlé àlìyá tí wọ́n jẹ́ ọmọ kí ń fún àwọn sàájì àbẹ́lì sọlọ́lọ́ àgbọ̀lá tó kù kẹta àti èyí tó kọ́ra òní pé ọ̀rọ̀ ọlọ́run kò tú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àtẹ́bí òtú ọ̀rọ̀ àwọn sàájú òtú á tún á padà sọ́dọ̀ àwọn ọmọ kí wọ́n àwọn sọ̀ hábà pé yẹ gbọ́n kẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn ọmọ kí wọ́n àtẹ́bí tààrà inú wọn wá ní àbúlé àáríyá àwọn ni wọ́n sàlàyé wá ibi àtàrà àtúntò ọlọ́run ń tètè ní gbólúkẹ́ ṣùgbọ́n o ó ń fi yìí fàtẹ́bí mi ó sì gbà bàrà rẹ̀ ẹ̀ wá ní àtàrà àtúntò àwọn mọ̀lẹ́ àkíkà àwọn náà ń kú tẹ̀sùbá àtàkàlátù àwìn rẹ̀ òun náà ní tọrọ láti ẹni sọ̀rọ̀ mọ́ àlejò tó àlejò ọ̀sẹ̀. wọ́n ní òun táwọn lè sọ fáwọn bá náà ní pé àlùfíàdà àlejò ẹni tó kí òfin ti bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ mọ́ àlejò àlùfíàdà èyí ti kú sí ilẹ̀ àtàlátù nìkan ìfẹ́ àlàó sọ. àfàwà ọ̀lẹ́yìn ní. الشعاب والثالث الواصلات الحسنية ونجيب بغالة مرقلهم وطعنا بشع الله وصل على محمد يوضع المصطفى الله من فيه اللهم عظمه أي عظم محمدا اللهم بني بغالة ونوضع بلوغ كتعظيمه في الدنيا إذا قبع على النبي لا يكون bíyà ìlà ìdí kiri yìí pẹ̀lú kírẹ̀tì rẹ̀ ga. Wọ́n ní káàrí sí ibi yìí pẹ̀lú kẹ́sì rẹ̀ lékè. Wọ́n ní kọ́ ìṣẹ̀rí àti yìí pẹ̀lú kí òfin ẹ̀sìn rẹ̀ tó mú wá kọ́sẹ̀ kò ti ìlà yìí. Wọ́n ti lè áṣẹra atúntẹ́ ọlọ́dún bá ti gbà bàrà lẹ́bí lọ́rùn bí ìdìbò àlè lọ́kùnrin bá tẹ̀ pẹ̀lú kẹ́sì rẹ̀ tóbi. وتشريعه في أمته وده بيقول في كعوة الجارة كده وكده الخيانة هذه بكى لوالي ولادي فضيلة في المقام المحمود في قلم تنفع فيه يا الله يا جلوري يا يلي بيطلع أبوه بتاع عشوائي جوزي شواء ومسلمين

abiyamọ ọ̀dájọ́ lọ́rọ̀ oníṣẹ́lá. ọwọ́ tẹ̀lé súnlẹ̀ rẹ̀. àwọn tó bá wá tẹ̀lé súnlẹ̀ rẹ̀ pẹ̀lú àdó àtàtì sèlú wáyé rẹ̀ síbi ọlọ́run náà fún tàbí ìhẹ́ ọlọ́run sọ́lá fìlmọ̀kọ́ fìlmọ̀kọ́ láàyè yẹn. àtẹ̀gùnjá ti di ọ̀dọ̀ náà ọba sọ́lá tó fi di ọlọ́run pé ọlọ́run bá ń ti di àwọn ọjọ́. ẹ̀rọ أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه nígbà wọn béèrè ní bàbá ìdìbò náà sọ ìyàwó olóba lẹ́sọ̀ àpòlí ọlọ́run ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ náà ti wú òwú pé òfẹ́kẹ́ ní ìgbàlú lérò pé ní kí ó fi lè béèrè ìwọ náà àgbà tó ti padà béèrè náà. ẹ ò tọ́ba ajá tó bọ̀rọ̀ pẹ̀lú ìyẹ́ o bàtà àìsí ìyẹ́wò mẹ́rin ìdìbẹ̀mí o níjọ́ níjọ́ ìyáàmọ̀ ọmọ ajé bìtá ni o nígbà kọ́lẹ̀ láìláha ìlọ́lá ẹni ọba ìgbóló láìláha ìlọ́lá pé kò sẹ́ni tọ́lẹ̀ kan níjọ́ lódodo àyà ọlọ́ lùsọ́ ìfọ̀ pàṣẹ gbogbo lè sáré o tí àwọn ẹ̀ pé ara ẹ̀ ọkẹ́ rẹ̀ fi àwọn rẹ̀ lódodo wọ́n lè sáré o pàṣẹ أقول هذه الشفاعة لا تنال أي لا ينالها إلا أهل التوحيد أقول هذا الوحيد من أولا يجب àwọn àtúntà bá rẹ̀ lẹ̀ nítorí ọ̀rọ̀ àkọ́jọ́ ìdá ìfàdánù sọ̀rọ̀ olùdájú pé wọ́n ká gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìlò àlẹ́ yìí. òun ṣe ọ̀dọ̀ àwòrán ẹ̀kọ́ bí sọlá àti àlẹ́ yìí ní ẹbí ẹlẹ́dàá yóò fi ọba lè fi àtàlà tó pàṣẹ yìí لو تصلوا كده الشعر ابن القيم رحمه الله تعالى àwọn ẹ̀wí ọ̀rọ̀ tí ó jọ bẹ́ẹ̀ múra àti jẹ́ kí ọ̀rọ̀ tó ní orí rẹ̀ toró súnmọ́ yìí sí àpọ̀yẹ̀ náà. ẹ wá rí a rí pé méjì ní máa wá àwọn òfin sọ́dọ̀ àlẹ́ yìí wọ́n tẹ̀lé ó tẹ̀lé náà kí ni túbọ̀ tẹ̀sí àlàsẹ̀bí sọlọ́mọ́ àlùsọ́lá wọ́n lè fa wa àlùmọ́jìn àlùmọ́ìrúdì àbáyé àwọn tọ́tù síra wọn kọ́ sọ síra yẹn ní àtọ́láàbù wọ́n ti ṣòro ìsọ̀láàbí àlà fẹ́yìrì ìbẹ́ṣọ̀ wọ́n lè túbọ̀ tàbílì mọ̀ wọ́n ti fi àtàlámù lẹ́ni. واسم من أسماء الله تعالى أخر نعرف عليه الصلاة والسلام على سنة صلاة الصلاة ولتعقليم دعواته أولا دي إقرام يا السلام ìkẹ́nà orúkọ náà adékọ́ máa ń sàgbẹ́lì wọ́n ní sùmọ́ rẹ̀ ní wípé láàkálẹ̀ وسلمت من المكاره والآفات wọ́n ní ọ̀dà nǹkan yìí pé àlùkò sálánkọ yóò yẹn ni pé kò ní pàtófò kúrò níbi ìrírí ànábì ò lè pàtófò kúrò níbi rere yẹn ni pé rere máa ṣe tiẹ̀ ìbùkún máa ṣe tiẹ̀ ó sì làbí ogun kẹtọ́kẹtọ́ àtàyídá. ẹ̀rí wọ́n ní tùmọ̀ sàlámù ni ẹ tí wọ́n ń sọ̀rọ̀ lọ́pọ̀ ní orí rẹ̀. wọ́n ti bá rí gbólóhùn yìí pé allahumma sallim ala muhammadin wọ́n lè wọ́n sọ ní pé allahumma tub li muhammad fi da'watihi wa ummatihi wa dhikrihi salamata wọ́n lè wọ́n sọ ní ẹ̀ ibi ìwọ náà bá lè kà lẹ̀ níbi dáwà lẹ́bi ìgbésẹ̀ lára àjọ rẹ̀ ìrẹsì ẹ̀ ọlọ́mùbánikágàrà ọ̀là tí ọ̀là lórúkọ ilé náà ṣe tí ò ní ní àwùjọ ìṣẹ̀dá. ẹ̀yẹ́ tí wàá bá ń fi àkàlà àtò yẹn ìyẹn ni pé ká bá tún àkàlà àtò yẹn ajá sí kí dáwọ́ àtàkùn sọ́lá ń ṣe yóò sì tún máa gbèrú yóò tún máa ga ní gbogbo ọjọ́ ayé ni àwọn ọjọ́ rẹ̀ wọ́n máa pọ̀ sí i ìrẹsà ló sọ̀tà lọ́wọ́ fún àgbòsí. ẹ ẹ yáa yáa jẹrà wọn kàrà bí. tó àwa débẹ̀ àtọ̀tọ̀ wọn ní ìṣe àkàrà ìjọba tó ti dà sí pé ọlọ́run ò ní gbà ìyá àti ìṣèjọba á sì sọlọ. gbogbo àwọn ẹni tí wọ́n ń parí orí gbogbo ọjọ́ sunday pẹ̀lú fìdílẹ̀ sí ọ̀gbẹ́ni olómi tó dálẹ̀ fún wọn. òun náà ló jẹ́ ọ̀gá akọ́ríje lóhùn ó tún dá wàhálà ní ilẹ̀ sàárẹ̀ ìyẹn tó ti dé sí. lọ́sọ̀rọ̀ àti ọ̀gá máa ti gbúdú bẹ́ẹ̀ báyìí lọ ariwo òbí rẹ̀. gbogbo pípọ̀ tó wọ sábà lọ́wọ́ lọ́sọ̀rọ̀ ọlọ́run náà náà sọ́ra àlọ́ ọ̀kan wọn. ẹgbẹ́ sọ fún bẹ́ẹ̀ lórí ọlọ́run náà nítorí kí wọ́n á lè di àfáwọn àrùn olùkọ́tà fún gbogbo alẹ́ ti mọ̀. èyí náà làwọn àfáwọn bá fi bẹ̀rẹ̀ sí àjọ bá bẹ̀rẹ̀ sí. wọ́n lọ tẹ̀lé sọ́lọ́gbọ́ àǹsọ́lá ń sọ nínú hadith lórí bí wọ́n bọ̀ wọ́n àti ṣe ìṣòro gbé jáde. ìgbésí ìṣòro àná ìṣòro ìṣòro gbogbo èyí máa gba aládá lórí ẹ̀ pẹ̀lú àyẹ̀lẹ̀ ẹ̀ ládà. tá a lágbára àwọn tí wọ́n fi ní kẹ̀kẹ́ lórí ọlọ́run ẹ̀ àdìgbọ́. ṣùgbọ́n bájẹ̀wò kejì kan sí ẹgbẹ́ bẹ́ẹ̀ ti wáyé. jẹ́bi tẹ̀lé lánàá bẹ́ẹ̀ bí ìwọ ti jáde rẹ̀. wọ́n bá jọ ajá ń délé ẹ̀ lọ́sọ̀ sọ́lá ti sàkọ́lẹ̀ lórí ilé ìjọba ah, àjàkà sí àbúrí náà. هذا ما ليس ẹni tó bá dálẹ̀ sínú àlámọ̀rí ẹ̀sìn ìtúrẹ́ sì ní kásáàkà láàzù yóò lẹ̀ sí sínú ẹ̀. àmàdà padà sí ní bí gbogbo balada kò ní balada alẹ́bí tó dẹ́sẹ̀. ìbéèrè wa wá pẹ̀lú fún láti wá àgbà àtàlásù pàṣẹ bí o sọmọ lọ́wọ́ àlẹ́ ìbí sàáàtì wọ́sọ́lá. Alẹ́ ti kẹ́kọ̀ọ́ sọ́mọ́ lọ́wọ́ àlẹ́ wọ́sọ́lá òun bẹ lọ́sàlàyé fún àwọn sọ̀hádà rẹ̀ rọ́bì ọlọ́run àìsí nígbà tí wọ́n fi léèrè pé bóòwò láti sọ̀tà lásìkò ọ̀. Aya ọ̀rọ̀ àtàlásù yìí ọba máa wà lọ mọ̀tàbọ̀ ni o. Wọ́n gbà tí àwọn sàádé ti lọ béèrè. ó ti di ìkẹlẹ àbẹ̀lẹ́ pé ó ti wá náà ó sì yé yékéyéké àdínkù lẹ́kùn pa rẹ̀ mọ́. níbi pẹ́ẹ́lí kẹ́ lọ àwọn àtàlà wá wọ́n máa sọ̀nà àtúntò náà ó sọ̀nà àtúntò ó kọ́ kàbáyé wọ́n máa tún islam kò sí rí. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti yẹjú káàkiri sọ́gbọ́n náà àtẹ́lẹ́ tí wọ́n ló kò láyé ló ti sílẹ̀. Onígbà tó náà wọ́n bá sọ ayé àyẹ̀ kalẹ̀. Àwọn ọ̀sán bọ̀ dákẹ́ náà ọlọ́sọ̀ bá di ọdún sí wọn. رحمه الله تعالى في كتاب الأنبياء tábà lọ́wọ́ kìtàbù ìlànà àkọọ́lẹ̀ tó ń sọ nípa ní sọ̀hìn ìdè níbi ìtẹ́lá wọn tí wọ́n ti fún gbajúmọ̀ náà pé ní sọ̀hìn. حديث يوانا قد عبد الرحمن بن أبي ليلى قبل قيام كعب بن عجرة كعب بن عجرة أو بعدين أو عن صديقه ألا أوصي لك هدية سمعتها من النبي صلى الله عليه وآله وسلم ọ̀rẹ́ àjò kan lẹ́kùn kan ẹ̀bùn pàtàkì yìí èdè búrẹ́dì ìdí ẹ̀sẹ̀ mi àbí tí láti bẹ̀rẹ̀ àwẹ̀ ìdí ìsìlá ayò yìí sábà ló sàlọ́wọ́ èyí ni wọ́n máa kí ẹ. Àwọn àbàtúwà, báwọn ọ̀rọ̀ àbá tí wọ́n ṣe máa ń gbé lárugẹ tí wọ́n máa ń gbé yẹkẹyẹkẹ tó lẹ̀ tó lẹ̀ sí ìtumọ̀ sára wọn báyìí ẹ̀rí kó lágbára kó o yáa di ju fún ọ lẹ́kùn ẹ̀ o yàrá wọ́n fẹ́ kẹ́sì yẹn tuntun pọ̀ wọ́n fẹ́ a ẹ̀fí padà yìí ẹ̀fí àti ìyá lórí ọgbọ́n lóye tó lè jẹ ẹ̀fí yẹn máa ti pamọ́ bó ti gbọ́ yẹn nínú ikú ẹlẹ́kùn dẹ̀ ṣùgbọ́n kò yí èé ṣe fún ìkẹ́jú ìdí ọlọ́run báyìí. سمعتها من مبوئة من النبي صلى الله عليه وسلم لا تضعبين فقلت بلى بواني بيتي قومي فأحكيها إلي قولي لا قولي فقال قولي قومي سألت رسول الله صلى الله عليه وآله وسلم إنما أبدو في سلام عليه فقلت يا رسول الله تدري في الله اليوم كيف الصلاة عليكم أهل البيت مو لازم أبقى صلاة كويس ara alé àtẹni onílé kẹkẹrẹ ni wọn àtẹni àtàwọn èèyàn àti àwọn ará alé nípa ìbọn kó láti máa bùkún láti sọ yìí. fàìsàn lọ ha torí pé ọlọ́run nìyí o àlẹ́rẹ̀ẹ́rẹ́ ẹ̀yìn máa lù sáré lé. ó ti kọ́ abó láti máa fi kàfúlẹ̀ ìfi àsàlámù àlékà bá a ti máa wí ìbáwí nínú àtáyá àsàlámù àlàmẹ́lì.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 كله على الوضوء الكلالة بذل وفي إبقى أخوه وغن ورجى الله تعالى تعالى الله عليه من لا والد له ولا ولد ولا أرد ولا شيء طبعا تبقى ذلك تون شو طبعا تبقى خلاص نبقى نتعالى كله عليه àjọ ṣẹ́t bàbá bàbá pẹ̀lú ìkọ́wà tó máa ń dá wà láàrin ẹgbẹ́ tó máa ń bá mú wà lálàyé lórí ẹ̀ ẹ̀mí nígbà tẹ́lẹ̀ tó lọ́wọ́ ẹ̀ bá tó béèrè ìdáhùn òbéèrè ìgbà alhamdulillah àwọn tó kí lọ́sà tẹ́lẹ̀ wọ́n ti lo ìmọ̀ nímọ̀ yẹn ti jọ olùgbé a máa bọ àlàyé ẹlẹ́gbọ̀n rẹ bàbá ṣe lóṣáàtì nígbà wọn máa fẹ́ kọ́ wa lọ́wọ́ òwò ìṣẹ̀lógún tó nípa bẹ́ẹ̀ ìgbà táyà yìí sọ̀ kalẹ̀ kó lè fi olè má kílẹ̀ àti àwọn ẹni yẹn máa láyè láti tọwọ́ bọ̀ ọ́ máa lò lọ́ láti wù ọ́. àwọn sàhábà béèrè béèrè lórí ọ̀ àtẹ́jú sọ́nù ọlọ́pàá lọ sọ́nà ó sì ṣàlàyé ẹ̀ fún wọn. àwọn ọ̀rẹ́ tí mo parí sí i gbà wá ọkọ̀ ìkẹ́díẹ́ tó ti gbà fáwa Abdulrahman bin Abi Layla àwọn ló ń gbé wa orí ìtúwà ọ tí wọn kò kọrin tó gbé jáde nínú bísáàtì tàwa nínú sàkéyì wọn yẹn náà tí ẹ wá látọ̀dọ̀ bísáàtì òdìrí tó ń tẹ tó tó ń súnmọ́ ìdáka yìí orí ìtúwà ọ tí ìlọsùn bùkọ́rin tó fi gbé jáde nígbà wọn ṣe tẹ̀síìrì àyà sọ́tìlì àzáwò kàkà yẹn ìyẹn àyà ìtòlọ́hà wọ́n mẹ́rẹ̀ ìkẹsàn يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وبين الأنواع إنه سنة صحيح ويكيف إمام بخاري هي ولا تضاء في غير أسماعيلي في أن تسمع الأفكار المتاع كعيانا تلقى عدد جديدة صلاة إبراهيمية عيانا نعم، لو تتعب يبنون بكنا ومن قوة لنا لما كتاب الدعوات فيبدو نورو إلى tabatu lọ wọlé fún àdéhùn muslim tọ́wọ́ alátọ̀dọ̀ àti ọ̀mẹ́ẹ̀dì ilẹ̀ àgbàáyìnì ààbò náà nílò ẹ̀. ìbọn muslim tó dá òbí ìdúgbé jáde nínú sàkéwò tó tí wọn alátọ̀dọ̀ àti ìbọ̀sọ̀rọ̀dì lọ́sọ̀rọ̀rì rọ́dì ọlọ́ọ̀tàlán kí ẹ lẹ́nu fara pẹ́ẹ́tẹ̀ dáadáa yìí. ó ti fi gbogbo àwọn àhàlẹ́sì yìí ó dá kìí ṣe fáwọn kìí ṣe fáwọn ẹni mẹ́rin yìí nìkan ni wọ́n mú àdéhùn yẹn wọn alátọ̀dọ̀ àti ìbọ̀sọ̀rọ̀rì

òun lọ́lọ́lá jù ó sì pé nígbóló nǹkan lè fi fàkàlà tó fàkàlà rí tí wọ́n bá béèrè pé ní kíndì fi bẹ́ẹ̀ ní oorun òun àtẹ́bí kẹ̀kẹ́ lọ́kọ́ àwọn èèyàn òun ló ti ta àgbàlẹ́ pàtó bóòlù ìròjà líle mọ tọ́jú fẹ́ǹsẹ̀ ṣé kaba ìkọ̀fẹ́ǹsì. Ìwọ́n tàbí ti wá láǹfààní torí ká lọ àwọn kíní wọ̀nyí ẹ̀sìn wáyé o. ẹnlọmí ẹ afa ṣé ẹ ẹ ẹ ẹ kọ́ yorùbá rẹ̀ àbí fẹ́fẹ́ sí tẹ̀kọ́ wa rọ̀ ọ̀bọ̀ sí ìlú ọ̀rọ̀ ń kà nínú àtàyà láàyè àásọ̀gbó láti máa sàn sàdáńtù fún wa sàdáńtù yẹn òun lẹ́nu sàdáńtù ìmọ̀ràn ìléyà pẹ̀lú oríṣiríṣi ọ̀nà tó gbà wá. شيخنا العلامة محمد ناصر الدين الألباني رحمه الله تعالى كما لو سمع وتوفى صفة صلاة النبي يقول النبي صلى الله عليه وسلم في مسكره لا تريد يوم بلغه يوم تجي سلامه أبا يزور يسوع سلامه أبا يزور wọ́n wá tẹ̀lé kúrò sí ti báàbò kẹfẹ́ ẹ̀dọ̀ ní àbáwọlé kan ọ̀tún. ewu tí wọ́n sọ fẹ́lẹ̀ ni pé àbùsọ̀rọ̀ àtọ̀ alàmẹ́rí sísá sàlátù pàtẹ́lì wọ́n mọ̀ ń bẹ̀rù sára àyèwò láti máa ṣe ọ̀sìn ìwọ́sùn ha. àti wípé gbólóhùn láwọn àti nípa ti ṣe lè láwọn àbí fẹ́ sẹ́kù díẹ̀ là àlóyè rẹ̀. àbí a máa ṣe já ọ̀rá lájọ́ra bẹ́ẹ̀ àgbẹ̀rẹ̀ sọ̀yọ́. ìbí bàtà láti yí pàtàkì dé tàbí gbọ́dọ̀ lọ mọ̀ ọ̀rẹ́ sì wá ní. àdébì gẹ́gẹ́ alára sọ́nù mọ́ wà ní ìwà ìwọ̀sẹ́lẹ̀ a máa ṣe fúnra rẹ̀ níbi àtàyà alákọ̀ọ́kọ́ àti bíi nínú ìṣẹ́jọ́ yìí lọ́pọ̀lọpọ̀ ní àwọn máa lérò pé báyà ká ayé ẹlẹ́ẹ̀kejì láti ìlú tọ́lọ́sì náà níyà á sì dáná kọ̀kọ́ á kò dé níbi ẹ̀kú. eléyìí ìbámu ẹ̀fẹ̀ báyìí ọkùnrin ilẹ̀ tó sọ́lá ìwọ̀n fáwọn olùsọ́lá wa máa fi fúra wọn. ọwọ́ á sì làbẹ̀ fúnjọ yìí ìjọ àtẹ́lẹ̀ sọ́lọ́ lọ́wọ́ ilé máa máa sọ̀tà láti. ó ti kọ́ wọn láwọn onírẹ̀rẹ̀ bí wọ́n ti wí alákọ̀ọ́kọ́ sí i. àlèpadà mú kẹ̀kẹ́ tu tọ́ba yá ṣùgbọ́n kéwù yìí ká farabalẹ̀ ọ̀rọ̀ ọjà rẹ̀. eléyìí ti wà ní òkèlè ọ ìlànà ìtẹ̀lẹ̀ wọ̀ ẹ̀. lóòótọ́ àlùkìlà ṣàbùrọ̀ ìwọ́n kì í ṣerú báyìí. اختلاف تنوع أيضا اختلاف حلال اختلاف تنوع أولئك النبي صلى الله عليه وسلم في قيس لك أولئك أرى لصا gbogbo ẹgbẹ́ ìlànà àbí àdọ́dọ́ rẹ̀ èyí ń gbìyànjú ọba wòlé ó sì wá sí àwọn àwọn àìsàn àwọn àǹfààní náà fún wa ṣíṣe ìkùnà àlẹ́ lọ́sọ̀rọ̀ ìwà tó lọ́sọ̀rọ̀ tí wọ́n fi ṣe wá láǹfààní lórí wípé wọ́n dáa bò láti ṣe ìgbà tí gbólóhùn yìí wà àtẹ́yọ̀ sọ́yìn á kò lè rẹ̀ wà fún wa. wọ́n láti ṣe sọ́dọ̀ lọ́wọ́ àlejò ayọ̀ sọ́lá ó kọ́ àlè ọ̀sán yìí ní onírẹ̀rẹ̀ gbólóhùn tá a lè fi ṣe àtàlásù yìí níbi àtàyà àtàwọn àyè bí ìta àpàlàmà ń ta fún wa. alákọ̀ọ́kọ́ nínú méjì tí wọ́n ta kọ́ lẹ́rìí. الله أكبر على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد ẹ̀rí alákọ̀ọ́kọ́ dàrú ìfọ́lá bẹ́ẹ̀ gẹ̀gẹ̀ alára sọ́lọ́ lọ́wọ́ àléyìn wà á rí ìwọ̀sánlá òun tí ó bá ń fi fúra ara rẹ̀. lọ́wọ́ ahmed wọn gbé jáde nínú oṣù wọn àtàwọn òbí ẹlẹ́ẹ̀kejì tó bẹ́ẹ̀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 كما صليت على إبراهيم وآل إبراهيم صلى بك إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد إلى كذلك الإمام أحمد wọ́n fa ayọ̀ tó gínú fún sẹ́dù wọn lágẹ̀dẹ̀ ìmáàmù ìṣẹ̀dá ìdínú sẹ́dù wọn àṣàwọn òní. ẹlẹ́yìn kẹrí lọ́ọ̀dẹ̀ tá a lè gbà sí pé àtàlágù yìí ọlọ́ọ̀húnmọ̀ sọ́ọ̀dì aláàmù àgbàdìlélẹ́lì yìí omi wàhálà áàlì muhammadu kàmọ́ sọ̀lẹ́dà àlà áàlì ibrahim. وبارك على محمد النبي الأمي وعلى آل محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد. رب مسلم وفعلي منه صحيح sọ̀híhù أبو àti àbú àwárẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún nínú ọ̀nà tá a قل اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على آل إبراهيم وبارك على محمد عبدك ورسولك وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بدون نبي الإمام البخاري والمجاهد يكون صحيح هو الإمام النسائي nínú súnà lọ́wọ́ àwọn míì. ẹlẹ́ẹ̀kẹfà tó méje ọ̀hún ẹni aláhùnmá sọ́jú على محمد وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد إمام البخاري المسلم قلت جاد ذكر شرع وصلنا في آية الإمام النسائي في سورة الروح حيوان لا اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد إليه هو الموسوم لله الجماعي رحمه الله àwọn ọ̀nà tá a lè gbà wí àtàlà fún yẹn yẹn nígbà tá a yà wá àtàwọn àyè ní ìta padà sọ. àwọn ìpàdé kan wá ń ṣèkúlẹ̀ làlùbáyọ̀ ìwàkùwọ́ tí wọ́n ti wá láǹfààní parí lórí ìfàfẹ́ sàkàlà àtúfà ìtẹ́bí. alákọ̀ọ́kọ́ tó ń sàníyàn wọ́n ti ta bá gbogbo àwọn gbólóhùn ìtàwíyàn kò sí èyí tí wọ́n dá gbólóhùn ìgbọ̀ràn ní ìlú lásán gbé yẹni pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ á lò ní wọ́n wí. wọ́n ní ká má dara wọn láwọn ohun tọ́wọ́ bá ní áàlù lágájá òwúrọ̀ ẹ̀kọ́ dúró rẹ báwọn òbí rẹ ti kọlu rẹ. ẹlẹ́ẹ̀kejì máa ń fà nínú àbáṣọ àbí títí fagbálẹ́ tó ti wá lórí ọ̀rọ̀ asàtàlá tó sàgbẹ́bí lọ́nà wọn máa ti yọ àyè fẹ́lẹ́. ó láàrin wípé òjú òye ṣe súnmẹ̀ ní ká máa dábàá láwùjọ ìfàgbẹ́bí rẹ̀ káfẹ̀ tó rẹ̀ èyí tó dáa jù ní ká mú nǹkan lọ àwọn gbólóhùn àrí ká mú wá. rúpin ẹ̀rí òpin ọba àjẹbí àtàyà alákọ̀ọ́kọ́ àti kejì ẹ̀rí pé lẹ́ẹ̀kẹ́rẹ́ ọ̀sán àtàlà tó sàtẹ́lì àti kejì ọ̀rọ̀ àwọn ará ilé rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú àǹfààní tí àwọn ti wá wọ́n ní sábà wà àwọn àgbàlagbà láti rẹ̀ ìjà sáńtẹ̀ yìí ti lẹ́fẹ̀ẹ́ wí kẹlẹ ìyáda lọ́ọ̀dù ẹ má wá já wò ó káwọn àgbà pé bá nẹ́bí sọ wípé alẹ́ fẹ́ yí inú o wàlàdé wàlàdé Adam èmi jẹ́ kiri ọ ọjà sáájú ọmọ Adam ọ̀làfà ìdí báyìí káwọn àtúrí ẹ̀ pé á ẹ jẹ́ ká fi sáyé lò á rí pé kò sí sáyé lò lò darí ẹ̀ tàbá wọn gbólóhùn yẹn èyí tó dáa jù ní pé gbólóhùn òye ẹ̀sìn méjì káwí bó ti wà yẹn náà ní lára ajẹ́kùnrẹ́rẹ́ ká bá fún lọ́ọ̀tún tó tó sì káwá padà fi kó torí wọn gbọ́dọ̀ yí wa yíké ní gbogbo tó kú làwọn sọsọ la ń kó àlẹ ọmọ ẹ ẹ bá gbàgbé pé wọn béèrè béèrè lọ́wọ́ ẹ bí o pépè o láti máa sọsọ láti fọ tó ti máa fọ ọ bẹ́ẹ̀ ẹlẹkẹrin فإذا له على موضوع كذلك لما كلام يتبقى على رجع في التنجيل يجي wọ́n ní àkọ́kọ́ àtẹ́lẹ̀kẹ́ yẹn ọlọ́lọ́lá yìí torí àtẹ́tì gẹ́gẹ́ alára tọ́nu náà wà níbi wà á lè wọ́n kálá òun gẹ́gẹ́ rí máa ń ṣe fún ààrẹ tó lè bá tàtàyà bẹ́ẹ̀ tẹ̀lé òjijì ọlọ́wọ́ ní tẹ̀sán kẹjọ fún ara àti mọ́tò káyọ̀ tó kù lọ́lá yìí ẹlẹ́ẹ̀ta nínú àǹfààní bí ṣé pẹ̀lú ìbádọ̀ tí wọ́n ti wá nípa ní ọ̀sán láti kàkẹ́ rí. òun ní pé tí wọ́n fẹ́ ká di àwúlò lọ́la di àwọn gbólóhùn yẹn. ẹyọ ọ̀fẹ́ sí ilé ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ni fẹ́ ká da á lọ́tọ̀ọ̀tọ̀. ẹlòmíì ha ọkọ̀ sórí ọkọ̀ egele àdìsọ́kọ̀ náà lẹ́la ń pèlè bò. tí wọ́n ẹlòmíì ọ̀pọ̀ talago kẹrù tí ó wì talago méjìlá ọ̀pọ̀ ẹlòmíì ò sì ọ̀pọ̀ jẹ orí lọ́ha kòránù ṣẹ́tọ̀ olùrù hàn jẹ nípa lọ́wọ́ sọ pé ìwúlẹ̀ pẹ́pẹ́ ṣé kàyédò tó bá ní àbí làgàdà kí ẹ bá sọ pé ilé ilé àwọn fẹ́ ẹ ẹ sálẹ̀ ní túrú bí wákàtí tí a lọ fi ká ọ̀kẹ́ fún ilé ilé àwọn mo wò pé bá lọ wo àwọn ọ̀sán bá ń ka yìí ìbá dájú ni pé kó lè sọ́gbọ́n ọ̀sán yìí. bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí pé ọkọ̀ ọ̀sán lójoojúmọ́ tó rí ìdíje èyí tó súnmọ́ ni pé bá bẹ̀rẹ̀ láti pọ̀ díẹ̀ nínú bí o ti rọrùn láti há ẹbí ìwọ́n ẹbí há ọ̀rọ̀ àwọn olóṣèlú. kìdí kan fúnrẹ̀ fúnrẹ̀ sígbà tó fi kàfé ìdílé yẹn o eléyìí lọ yẹ yẹn lọ ọpọlọ ha ọkọ ọfẹ káwọn tó ti àmúlò mọlá ọpọlọpọ alòsùn nẹ tábà kírun fún wa báyìí rọ lọ́wọ́ báyìí kájọ wo bá di àwọn afẹ níbẹ̀ wá ní oṣù ẹ̀wí jẹ́jẹ́ ẹ̀wí sókè ká gbọ́ àgbàdìyà ni níjà ò lè fẹ́ mú bẹ́ẹ̀ ní ọ̀nà máa ti gbogbo ẹ̀ múra wọn àti sàbíláì sọ̀rọ̀ lọ́ọ̀dì àti sọ̀rọ̀ lọ́rùn gbogbo yóò máa jì nínú gbogbo àwọn tí ọ̀sùn náà mú àwọn gbólóhùn ìwà kọ́wá àmúlùmọ́lá nílẹ̀ fún fífi yìí bá parí bìbì àbí ẹ ẹ tó ti gbégbà tó ẹ yìí tá kà tó ti gbọ́ kẹ́ parí ẹ̀ síbi àná ìbára ọ̀kì bẹ́ẹ̀ ni wàá fò ní mo sáré tó ló bá dúró nínú kan kó ti fẹ́ mi kó ti rí kó ti rẹ̀lẹ́ kàrú sọ̀tún pé wàhálà ẹni ìfẹ́ràn ọ̀hìn. ọwọ́ àkàrú sígà yẹn ọba sọ pé ìfẹ́ kà bí ìlú pẹ̀lú. bọ́ọ̀ fẹ́ ká gbogbo ara wọn láti olú padà bẹ́ẹ̀ o. bíbí àná gbọ́n ọ̀dà kó ti pé àwọn gbogbo gbólóhùn yìí láti kéde tó kìkì yẹn bí ẹ̀ka tó ń bẹ̀rẹ̀ fún pààrọ̀. wọ́n ìbáwò yẹn o wọ́n fẹ́ ni wọ́n fẹ́ dupò lọ́nà kótó dupò ọmọ ẹbí mínísítà ọba ní máa ka ẹni ọ̀rẹ́ orílẹ̀-èdè àwọn nínú ìṣẹ́gbọ́n sọ̀dẹ̀ ni pé o lè mú ilé ìwà aláṣùbà òmìnir ìwà aláìlá ọdún mi wà ní àlàntàrí lọ́sìn ní ìta tó tóbi jọ́kejì òun kẹfà wa ọ̀rọ̀ á tó bẹ́ẹ̀. sódà sódà tẹ́lẹ̀ sọ́kọ̀ bá sọ́lá kò ní sí kẹ̀kẹ́ tá a yẹ̀ ní pọ́ọ̀tù. tó bá wá bẹ òbí ìlà nípa alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ ìkẹrin yẹn ká lọ tó kiri ìrọ̀ dáadáa. a gbé ẹ̀dùn ká ká yẹ òun ló èyí tó dájú kejì ẹ̀ dájọ́ tọrọ gẹ́gẹ́ la ló tún sọlá bá sálà yìí. ẹ̀wà ẹ̀rí ọ̀rọ̀ tá a sọ yìí náà tí ìgbà náà bá lọ sọ̀tọ̀lọ̀ sáárá wọ́n ní nàìjíríà ni wọ́n sọ àlàyé ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ kẹfà kájọ lọ yí wa àtẹlọ́wọ́ bá sùpáàlù kò dáadáa kó fi ní àdínísílẹ̀ àwọn àmì hàlì àwọn alábìyí àwọn aláàjì pàtẹ́lú àwọn ẹni orí gbogbo ìgbà. àwọn tí wọ́n pọ̀ tí wọ́n bá sọ̀tà láwọn ìgbà pẹ̀lú agbọ́dọ̀ ìdójú wa torí pé ẹbí wọn tí wọ́n bá jẹ níbi àníyí ọ̀gá dé ìdìbẹ̀ tí wọ́n kà ni wọ́n fi jà lẹ́bi báyìí lọ́sọ̀ lọ́wọ́ àdìbà rẹ̀ ọ̀tọ́lá àdìbà orí gbólóhùn rẹ̀. àjàdí pé a má dara wa láàmú àwọn ámì àwọn olówó tó bá jẹ́ ìgbàlódé ìgbàlódé àwọn olówó tó máa tẹ̀lé jùlọ ọjọ́ ìgbà lọ́gbọ̀n náà máa rí ìgbà àti ọ̀sán. wọ́n ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ́dọ̀ àtàwọn aládé wọ́n máa ń wí gbólóhùn àtàwọn aládé ọ̀sán àmọ́ àlẹ́ tí wọ́n tọ̀tọ̀ sọ́dọ̀ mọ́ wà nílé wọn sẹ́lẹ̀ wọn. ẹ̀wọ̀n tó dé ẹ̀yìn àwọn ọ̀nà tá a lè gbàgbé sọ̀tà àwọn ẹni tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n kéwú wọ́n lọ́dọ̀ àtẹ́jú sọ́nà lọ́wọ́ àwọn sọ́nà wọ́n bá ń gbólóyè ìsọ́nà lọ́wọ́ àrẹ́jì wọ́n náà lọ́wọ́. ويفرض عليه الصلاة والسلام الوهوب gbogbo kẹta àbíbi ti pépè. Ìgbà àwọn àgbọ̀nà wa torí ẹ̀ka torí àwọn tùjínà wọlé. Sọ̀láàtù tùjínà. A lè torí ẹ̀ka lọ sí sọ̀láàtù gáàlìkì láti wọlé. Àdébíjà ó sára sí kàbáyé. Àdébíjà láti fi fàájì. A kò gbọdọ̀ sí wọlé torí ọ̀rọ̀. Àgbọ̀dọ̀ sí wọlé torí صليت عليه يقول صلاة رحمه الله nínú tí ààrẹ lọ́ba iná ọ̀rọ̀ lórí àríwá. Wọ́n ní ọ̀sẹ̀ sọ fún ẹni yóòrù ẹ̀rí kọ́ máa kọ́ sọ́gbọ́n ọ̀rọ̀ àríwá sọ́dá kó bá ti dá pàṣẹ kìkì síra rẹ̀. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ àlàáfíì sí o, ó gbọ́dọ̀ tó tútù níbi ìlú omi lẹ́ẹ̀kan. ẹlòmíì lè rí a wọ́n tó lẹ́sẹ̀ àbá ẹ̀ tọ́jú náà ṣe láti pọ̀ jù. Ìsí àwọn ẹni ìsáájú mi ẹ̀kí ní ọgbọ́dọ̀ súyà orí ẹ̀wà náà fàmí tó tóbi ìgbọ́pọ̀lọpọ̀ àwọn aládé ìlà rẹ̀ lásìkò yìí. Ẹni tó bá tí àti irú ilé yìí nǹkan tó tóbi ló ti sàwáàrí rẹ̀ yẹ̀rọ. Kó làwọn ní ká fọ́ra ẹlòmí lè lọ àtọ̀jọ́ra yọ bá consult yọ bá ṣe ìṣòro bracket tàbí kọ́kọ́ perspective yọ bá ṣe ìṣòro bracket ọ̀la ìwà àbàjẹ́ ni o ọ̀sọ̀rọ̀ àbọ̀. kódà wọn là lè bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kọ́ bí ọ̀sẹ̀ tọ́tọ́ lọ́rọ̀ alẹ́ ọkàn ìlú lásán gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́ba lọ́dọ̀ àwọn oníṣú bí o ọ̀gá rẹ̀ gbà ni wọ́n ọ̀gá rẹ̀ àgbàjì sí òun ni wọ́n ọ̀gá lọ́dọ̀ wọn gbàgbà tó ti tẹ̀lé káńtì ló. àwọn àdàwọ̀ náà wá pé sọ̀rí kọ̀ sọ̀rí kọ̀ wò àti tàrí ìkà. wọ́n ti sọ àwọn ọ̀gá ìlú àkùtì tàrí ìkà ni ah, àkàlọ́ òní tó lọ sí tàrí ìkà tẹ́lẹ̀. bàbá mi wá lọ tàrí ìkà yìí ló. wọ́n lè sọ̀lọ̀ lọ́ wọ́n lè nílẹ̀ ní ọba mi sọ̀lọ̀ lọ́ lásán á ah, kì í sàtàlá sí lára. ká sọ̀rọ̀ àlẹ́ yìí sọ̀rọ̀

ẹsẹ̀ àkàlàtò fàgbẹ̀yẹ ẹgbẹ́ sọ́nù àlẹ́yìn títí ìdìbò bẹ́ẹ̀ wọ́n lè fi ta lè fi yọ sí ẹ̀. wọ́n lè ṣe tó tó jù ní pé sáábà àkàlàtò yọ ní kéde ẹ̀kọ́ wà bẹ́ẹ̀. mo ti gbọ́dọ̀ wá sọ wípé mo ti ká sí mu sọ̀láṣẹ́ ìlọ̀rọ̀ ìníyà lórí mi ò ní bẹ̀rẹ̀ ayé ayé kọ́lá sọ fáńkùkù rẹ̀ nìyẹn. wọ́n darí akéèké ṣe wí ìṣirò. àlékún kíkí lẹ́yìn ọ̀gá sọ́wọ́ àti sọ̀láṣẹ́ ìbọ̀rẹ̀ àwọn òkòló làwọn eléyà ọmọ kẹkẹ lọ́ẹ̀lì wọ́n kàn fẹ́ ti jẹun níbi àgbẹ̀ nìkan. tó ọ̀ká kẹ̀kọ́ bí àwọn afọ àdìsọ bí àgbàtà àgbàtà bọ̀lọ́mì ìwọ̀lẹ́lì àkọsẹ́lá lẹ́nu jáde. alábẹ́ kẹ́sì sọ́lọ́ lọ́wọ́ àlejò ọ̀sẹ́lẹ̀ ní tí ó ti gbọ́dọ̀ jáde. ebi ò ti lé ní ọ̀dọ́ wà nínú ààyè uh, àyẹ̀wò. ṣáàtì gbọ́dọ̀ kọ́ sọ́dí àdọ̀ àwọn mí máa ń kọ́ sọ́dí àdọ̀ ní tẹ́lifí sọ́lọ́ ọ̀rọ̀ àdìgbò sẹ́lẹ̀ wọ́n máa gbé sínú bracket gbogbo àwọn eléyìí á sọ̀rọ̀ káwá sàkàrà ló fà sẹ́yìn àkọ́mà ló lápọ̀ sọ́lọ́ ọ̀rọ̀ àdìgbò sẹ́lẹ̀ ọlọ́lágbẹ̀rọ̀ قال النبي صلى الله عليه وسلم أرضي الله صليقي عتاك هذه كما قال يعيد ربي عز وجل لا ترجع اليك عبدي الله وضع الكل كما شهيد لو صلى عليك بوصفته صلاة ẹni yóò sọ láti àgbàláṣẹ owó kékeré tó rà gẹ́gẹ́ nínú ìtọ́ rẹ̀ kákàmọ́ ọ̀rọ̀ lọ́wọ́ bí ha aṣọ àfúnṣálẹ̀ ọlọ́pẹ́ máa kọ dáadáa lẹ́wàá wọ́n ká àjò àṣọ ìṣe àti ọlọ́gbẹ́ tó bá parẹ́ kú òkú àyíká mẹ́wàá wọ́n rọ́ fà ẹ́ lẹ́rú àṣọ ìṣẹ̀lẹ̀jẹ́ ọlọ́run tó wá máa gbé ipò rẹ̀ ga lẹ́ẹ̀mẹ́wàá wọ́n rọ́ ta àlẹ́ ìlú ìlà yọ àti mẹ́wàá rọ́ àtàlà mílíọ̀n nípa ẹ̀ nípa ọ̀rọ̀ wọn. ìwọ́n àpẹẹrẹ wọn gbé àdéhùn ìjáde nínú fún tẹ́sán wọn. شكرا لمن صادر رحمه الله تعالى قال برجاء حديث كل درجة حدثني برجاء حديث كل العافية إذا وعد ولا النبي صلى الله عليه وسلم فيقول إن لله تعالى ملكا الله ní mọláyíkà kan tó ti bọ́ wa lárí àtọ́tún mọláyíkà. يأخذ لها من صورة كل فيديو سجل المغير الفهد طبعا في السياحة قال الله ثم لا يكعنا فإن أعطاه الله لما العباد وليس من أحد يصلي علي إلا أبلغني أبلغنيها wọ́n ti mọ̀lẹ́kà rẹ̀ ọ̀rẹ́ tọ́lọ̀ ọba ta ni pé yóò máa gbọ́ gbogbo ohun tí àwọn ẹrú bá wí. ọ̀wá ní sẹ́ni kẹjọ́ sàtàrà tó dé gbẹ̀dẹ̀ ìsọ̀nù ọlọ́run àyọ̀sọ́lá àti tí mọ̀lẹ́kà yẹn wá fún ní ti gbọ́ ọ̀gbìn. wà á ní ìsà àtúrọ́sì. èmi ti wá sí ẹlẹ́dàá bí o. Allah yóò sọ́ni lè àlẹ́ yẹ àbùdó. Sọ̀rọ̀ pé ẹni kẹ́ni ọlọ́sẹ̀ òní sàkàlà lòdì ẹ̀là sọ́mọ̀lọ́ wàlúù àṣọ àdìsá àdìsá. ìgbọ́dọ̀ wọn bá ti mẹ́wàá arú rẹ̀ kó ṣe é wò. àdìsá wò sọ̀rọ̀ àwọn ni wàtúwàtúwọ́ àwọn omi jáde tó bọ̀ ìjà ṣé kò náà gbá ní wàtúwàtúwọ́ wọ́n ṣàdéhùn lẹ́kí ipò pé gbá ní àwọn ọ̀rọ̀ ìfọ̀ akẹ́kọ̀ọ́ wa ní méjì yẹn ọ̀pọ̀ náà nígbà rẹ̀ ni àdéhùn tó gbajúmọ̀ láàárín ẹ̀ máa ń gbọ́ pàtẹ́bí ti tàbí ti ẹni tó wá dá pàtẹ́bí lọ́dọ̀ rẹ̀ sọ́nà lọ́wọ́ àríwá rẹ̀ fẹ́lẹ́ tó lè sàkálá sòfò irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ fi máa ń kú yẹ̀yẹ̀ kú ìgbà wa ní sọ pé ẹni pé kó jìnnà ẹ̀gbá wa mi sọ yìí pé ó sórí burú ẹ̀gbá wa mi sọ yìí pé ó wọlé ọlọ́run tó ń tirẹ̀ ẹ̀ rí pọ́pọ̀ gan lórí kọ́ńtàkà látúntà tẹ̀lé sọ́nà máa bá rí i káàlì ọ̀sánlá àti bá tẹ̀lé ní pé mo sọ̀rọ̀ láwọn pẹ̀lú gbólógbó àwọn ibi kọ́kọ́ mú òun ẹni tí wọ́n sàmà ààyè wo láti máa sọ̀tọ̀ láti. tọ̀ alábàákọ́ tó ààyè láti sọ̀tọ̀ láti. nǹkan pàtàkì fẹ́ bá ju wí. òun ìjà àtàyà ọ̀. àtàlátò dáàbì ṣe ń bẹ̀ kí ẹni sọ́nà ọlọ́run àlẹ́ ìwọ̀sánná àbí àlẹ́ ìlú sọ̀rọ̀ àtàlátò. táwa ní kí ló dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sọ́fà ọ̀sán láti máa ń lóṣù sọláńtì lọ ìníyà láàyè ìkẹ́ńtà àwọn méje tá a kà yẹn láàyè wọ́n ní àdìmọ́lù bẹ̀yàjì nínú ẹ̀ṣọ́ àbá wọ́n gbé jáde wípé àdébí sọlọ tó àṣọlá ń sọ wípé mọ́lá ń sọlẹ̀ àlàndẹ̀rẹ́ ìtẹ̀sẹ̀kùn àlèyọ́rin sọlá ẹni tí ò bá àtàlà fún àtẹ̀lé ibi ti àtàyà rẹ̀ tó ṣe ọyà dá ìwò ẹ̀yẹ padà. ẹ̀rí gbélé ní lágbára bẹ́ẹ̀. nínú àyè tá a tún lè fi sọ̀rọ̀ láti kàfẹ́ òbí sọ́lọ́ mọ́ àrùn ìṣọ́lá nígbà tí ìyẹn bá dáwọn aṣíwèé lórí òkúra. ẹgbẹ́ bá lè fi sọ́lọ́ mọ́ àṣọ́lá tó sọ fún wa nínú àríwì sí lọ́dún ìfọ́dún jáde. ìgbè ìdàgbẹ́ ìtòlòlò á ti rẹ̀. kẹ́ ẹ bá kó ẹni tí ń pè فقولوا مثلما يقول ẹ̀sọ́ tuntun sọ. Ó sọ sọ́dọ̀ àlàyé lẹ́yìn bẹ́ẹ̀ kẹ́ wá sọ sàlámù lórí ìfàdínà máa ń sọ́dọ̀ àlàyé àgbàlá àtàn. Torí ẹ̀ tó bá sọ sàlámù lórí ọ̀ sọ́dọ̀ lọ́ọ̀dún bí a àṣàrà alọ́dẹ́sìlá fi lọ́wọ́. Tún bẹ sálẹ̀ orí ìlànà ìlà ìwà tí ìlú wàsílà kò ní sábẹ̀ ìpìlẹ̀ ìdílẹ̀. Inú ọ̀dẹ̀ tábìlì ẹ̀mí sàkàlẹ́ àti àyíká òun lè gbàdá àbá fẹ́ lọ́wọ́ kábó fẹ́ lọ́wọ́ àbí bàtà fẹ́ lọ́wọ́ àbí kábà parí fẹ́ lọ́wọ́ ọ̀fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ti wá lábẹ́ ọ̀fọ̀ lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ yìí ó ní gbogbo àtẹ́bí sọ́dọ̀ mọ́ àlùsọ́lá ibi àlùsọ́lá tẹ̀lé òun fẹ́ ló kúrò ọkùnrin kan yóò kẹ́ ọ̀rọ̀ fi sọ láàbí ó ń ṣàdúrà níbi òru rẹ̀ kọ́lá fi sọ̀lẹ̀ àlàyé àbí alàjẹ̀bí kọ́tà sàlátù fàtẹ́bí sọ̀lọ̀ lọ́wọ́ àlùfọ́lá. Ìjọ ọlọ́run sọ̀lọ̀ lọ́wọ́ àlùfọ́lá wà pẹ̀lú pé máa ń jìlá háàdà. Ẹ̀rì tó gbogbo àti ọba ti dá àwọn òjijì ọlọ́run. Bàá sọ pé sọ̀lọ̀ lọ́wọ́ àlejò dábàá tẹ̀lé ìtọ́lọ́fẹ́ rọ̀ tó lọ́nu tàwọn jẹ́kọ̀ọ́ òun ló fi ní ní problem bí o ti ṣe ti fún ẹ kọ́kọ́ rọ̀ lásán ọba kan sú àti láwùjọ bẹ́ẹ̀ náà ni mo ní tàbí bẹ́ẹ̀ náà ló ní mo rí àkàlà fi rẹ̀. alẹ́ sọ́dọ̀ lọ́wọ́ àṣọlá ó wá ní wọn kó arákùnrin rẹ̀ ó ń sàdó àbíkì irun rẹ̀ ọ̀wá sàkàlà fún sàkórí sọ́dọ̀ lọ́wọ́ àríwá àṣọlá ọ̀wá ti dé àìsí làkàyàká eré ìgbà kẹjọ bọ̀ tó tọ̀lẹ̀ àwọn ọwọ́ àtò ọ̀pọ̀ ọ̀lẹ́lẹ́ ọwọ́ àtò wọn náà ti ẹ̀rí sọ pé ìlú tó ń lọ sọ fún ẹlòmí lórí ń pè lọ́dọ̀ ìbè ìjà sọ́la àdìgbàsọ kọ́rọ̀ ló rí ikú èyí ń sòwò ìkẹ́ tó tó ajé kí ìyẹn tó wà tẹ̀ nàdà ìjà sọ́la àhájòkò sẹ́ni kọ̀ọ̀kan yìí bá ti kérò tàbí ìdòlá قلت فلو قلت فلو ثم يصلي عليه على النبي ليس يقول صلاة النبي صلى الله عليه وسلم ثم ليدعو ليس يقول بعد بعد ليدعو بعد بما شاء قلت قصد عليه ما يتعذب بعض كريوان من أبي داود الترمذي wọ́n ọ̀rọ̀ mi bá tẹ̀lé sọ́dọ̀ lọ́wọ́ sọ́lákú sọ gbogbo àdúrà yòówù ababa tí gàgá ẹ̀ títí ẹ̀yọ́ ti sọ̀tà láti tàbí sọ́dọ̀ lọ́wọ́ pé àlejò àlejò gbogbo sọ̀tà láti àlejò sọ̀tà láti tàbí sọ́dọ̀ lọ́wọ́ àlejò àlejò nígbà tí ẹ bá wà ní ọgbà tó jẹ́ àti ilé tó tó àti ilé ẹ bá ń fà رضي الله تعالى عنه قل للرجال إني أذكر الصلاة عليك إمام صلاة الصلاة على النبي قلت عن لك من صلاة حتى لا تصدق وأقول وموت رجال الله بابا في الفيلم ربما في ذاك الدابير الفقر إذا لم صحيح جدا صلاة يقول من جبهة الله وإن لك قل له ọ̀nà tó bá jẹ́ sọ ọlọ́ra kiri nǹkan àbẹ̀ tó bá jẹ́ láti nǹkan ìjọ ọlọ́run tó bá fẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ ó lé síjù bẹ́ẹ̀ lọ olóore fún ẹ ọlọ́run tó gbé sọ ọlọ́ra kiri nǹkan ó lé lè bẹ́ẹ̀ sí lọ́dọ̀ ìjọba kó náà fẹ́ fi já òun náà wọ́n bá sọ fún àtẹ́jú pé ẹ̀jẹ̀ àlùlẹ́kẹ̀ sọ̀lá kí kúlẹ̀ ha àjálù àkókò bí àgbàlá ìlú wà ní ìlú fún ìyàwó tọ́lọ́ lọ́ wà lọ́sọ̀lọ́. Èyí lọ́lọ́ ẹni lẹ́yìn ẹni tó bá ti wá sí bẹ́ẹ̀. Ìlà tó ti fa àbùmọ́lù ìbànújẹ́ rẹ̀ máa lọ. Ọ̀yọ́ òfarun lẹ́yìn wọ́n á forí sí ẹ̀ ọ̀yọ́ òfarun lẹ́kàdàpọ̀ ọ̀rẹ́ ìmọ̀ràn kò ní ẹ̀jẹ̀ yẹri pé gbàdé yẹn máa kó tó di bá ìta agbọ́dọ̀ kàkàlà tó pàṣẹ ní sọlọ mọ àlejò àlejò sọlọ wọn lè fi sọlọ mọ àlùsọlọ sọ ní pé ìjọ yóò wọn bá jókòó fàákùn ló dùnú tí wọn fa ìjókòó yẹn kù lórí bá ti pẹ́ ìjókòó rẹ̀. wọ́n báyà láti máa lò ó bí wákàtí sọ̀rọ̀ báyìí. ثم تفرق فواتك قبل أن يذكر الله تعالى هو سمعت الله قال يصل على نبيه هو صلاة قدمي كانت عليه الكرامة أي حسرة عظم الذكر ما يقول إن الله نظر له إن شاء صبر له وحسن له حج وليا وإن شاء غفر له tó bá dẹ̀rọ̀ ọlọ́run àforíjì o. nínú àyè ta ni sísan kàlákùn kan tẹ̀lé sọ́nà ọmọ àrùn sọ́nà nígbà tí ẹ bá fẹ́ wọ mọ́sálásí nígbà tí ẹ bá fẹ́ jáde. ìbàdàn láti lọ ọ̀rọ̀ àdéhùn kan fẹ́. عبد بن الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك في عبادة الجليل يعني كي يجعل عبادته بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي اللهم إني أسألك من فضلك إن الدعوة اللهم اغفرني من الشيطان الرجيم بشر به هذه كتابة تلارة هذه رؤية هذا صلاة الفجر tó dáwọn lásàlá ń bẹ láàrin kábàrà táwọn ṣe ń rún yín nìyẹn gẹ́gẹ́ bí àfàwọn àtìlẹ́yìn ló bá sọ̀rọ̀ ìjọ ìṣe wá láǹfààní rẹ̀ ẹjọ́ ti lọ ẹ̀sùn tó yẹ gbàdáda lọ́dọ̀ àwọn àfàwọn àbábá yá. bákan náà ló àyè ìdàkà àyè ìdárè sàkàlà tó ń díjọ́ ẹjọ́ wà ẹjọ́ bá sọ̀rọ̀ sọ́lá ń ti sọ̀rọ̀ fún àfikà sí bẹ́ẹ̀. nínú àyè ìdárè sàkàlà òun ni kábàrà ẹlẹ́ẹ̀kejì ń bèrè òun lábẹ́ Yusuf ọwọ́ àdìkábára ẹlẹ́ẹ̀kejì àwọn àdìkílẹ̀ o àdìsọ̀rọ̀ àti ìgbọ̀rọ̀ ìgbéyà kì í ti tọ́jú bá àdìsọ̀rọ̀ sọ́lá láàrin o àbí àkábára àti ìjọba àti ìsọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ kì í ti tẹ̀ láàrin o gẹ́gẹ́ bí àdìgbọ́n ìṣàlì bí wọ́n ti sọ. inú àyè tá a ti máa kàkà láàrú òun ni bàbá ń ṣe kúndúrà kẹ́rin fáwọn ìmọ̀rún wa kábàgbàgbé àdéhùn ìtàkùn ọ̀sọ́lá sọ wípé ẹni tó yá lóòtù òun ẹni tó dá ọkọ̀ ìjà débi ń tẹ̀wé dání الله أكبر الله أكبر لا إله إلا الله وحده لا عليه تكبير ولا إلا الإمام هي واحد صفعة ممكن أصبر واحد لا يعني الله أكبر يقول كذا الله أكبر يقول الصلاة كذا قل يستمتع أو تستمتع أي يستمتع الصلاة كذا الذي أتى فقال لي يا رب قال لبيك الله اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد وسعيرته لك والبل لا شريك لك ولا لوليك ولا تبين بكرة تبع الإسلام الحجر الأسود وكنت أجد يقول لي بالكوارث bákẹ́lẹ́ bá bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí irú yìí ká ń ṣe gẹ́gẹ́ bí ákàrò fẹ́ tó alábọ̀dọ̀ ọ̀hún ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn bí ẹ bá kọjá lọ hàn ìyẹn bẹ́ẹ̀ ti lè ní jòkó ìyẹn kọjá mọ́sálásí káàrin gbogbo àwọn àyè àwọn àyè ká lè fi mílíọ̀nù ká lè fi àgbàlá tó àwọn fẹ́ẹ́ àwọn ọmọ ìbí ẹ̀rí ìṣùgbọ́n díẹ̀ nínú ojú bọ̀ sí àbúrò àbúrò ìyẹn. Àwọn ìpàdé tó wá wà láti ìdọ́gbọ́n ti ṣe lẹ́yìn ẹ̀kọ́ olójú ogójì akẹ́rù ìdí ẹ̀fẹ́ lásán. Ṣèlú ìdí sọ́dọ̀ láti sáré ní sọ́dọ̀ wọn àti lọ́yìn. Ẹ̀rí nínú àǹfààní sàáàbù ìta bá ṣe ìtẹ̀láṣọ lọ́wọ́. Yóò ti àdúgbò yẹn ti irun táwọn mọ̀lẹ́kà fi èèyàn náà ṣe é àti pé yóò tó kẹ́ ẹ̀sìn lè yóò tó rí ládàá bẹ́ẹ̀ àwọn ládàá bá ta ká fún àyẹ̀. bákan náà ìyọ́ra kò ní jẹ́ sùn bẹ́ẹ̀ ìbànújẹ́ ìyọ́nà àwọn kẹlẹ́ náà pọ̀ rẹpẹtẹ. kọ́dà wọ́n lé ọlọ́pàá lò sáwà ní ìlú kàdà bí ìyá. àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ abáná wo ìfọwọ́ àti ṣe ṣe ìlú fẹ́ yìí àbájọ الفقهاء سواء الشريف عن ذلك الدلالة والسفر عن المقدم صلى الله عليه وسلم سواري وسع ورث الشرع حتى لا تفعل النبي صلى الله عليه وسلم كتابه داع والداع كذوب لقبل الصلاة على النبي صلى الله عليه وسلم وجد أخاه إسماعيل بن إسحاق القاضي أن يقول حضارة بيتي أتبيت لجربان وسوء يتسلسل ṣé bàbá ni wọ́n kọ́kọ́ àkàdé ìdí ọgọ́rùn-ún àti méjì òbí pẹ̀lú rẹ̀. bákan náà síra kejì òun ni jalawo alhaf ìdókòjì ìrọ̀lọ́ àti síra àìrúz abẹ́rẹ́ ìtàkọ́lẹ̀ ìtàkọ́sílẹ̀ wọn méjì ìsọlá kàrà fẹ́rẹ̀ ìbájọ́. bẹ́ẹ̀ náà ni síra kẹrin òun alkọ́wé ìbàdà ìsọlá kàrà kàdé ìṣẹ̀lẹ̀ ìsàkárù nínú àtọ́jà àti ẹni kàmọ́ọ̀rọ̀ gbòòrò àdúrà fàlàtò sàbẹ̀rì sáǹfààní rẹ̀ ti pọ̀ jù òun ti ṣílá ìbọn gbòòrò pẹ̀lú tí wọ́n fi ta pẹ̀lú kí ni o jẹ́ lọ́wọ́ àbúrà. àwọn tí wọ́n àdéhùn fẹ́ wá pé kí wọ́n ṣe ìyá ìfọ́ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ àwọn má lọ ká kàkúkà o. nígbà táwa láàrin àwọn ẹlẹ́gbẹ́ wọn máa ń yẹ sílà fún wa àwọn afárò tún lẹ́jọ́ yẹ sílà fún ọ. àwọn ń ju ohun òní náà ká olùwà bá ti ka sẹ́ra àdéhùn lọ́wọ́ pé sẹ́ra àwọn afá aládéhùn àwọn alòsùn lọ́dún lọ́wọ́ lórí pẹ̀lẹ́. lẹ́sùn tó bá ti kílé àtúndì ìdíkà tó máa fẹ́ gbọ́ sáà bá ti ó rí lórí ẹ̀. wọ́n dá wò pé yàní síra tún lè nìyí. tó bá tẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́n mẹ́tẹ́bí yàrá jù. e rí ẹni ẹ̀rí mẹ́ẹ̀ táwọn ẹlẹ́bí ayé ń lò tẹ́lẹ̀ lọ́kẹ̀ ẹ̀ kí lọ́gà lọ́wọ́ ní bí à ìsáàlì fóònù à pẹ̀lú ní àdìsá kàyí láti rẹ́ẹ̀dì ẹ̀sìn ọ̀dọ́ ilẹ̀ láti ilẹ̀ ti wa ní àwọn náwà díẹ̀ ibi ìyàbí ọ̀dọ́ ní bí mo ti kọ́ tù rẹ̀ ní ìfọ́sọ́fọ́ kí wọ́n má dàá kíra náà ní obìnrin mi lọ́wọ́ àwọn ikọ̀ òsì mọ̀ pẹ̀pẹ̀ ó kójọ lórí àwọn ọlá láti ọ̀sán lálùbá lẹ́yìn òsì lẹ́yìn kẹ̀kẹ́ bí ilé àdàláyé rẹ̀ ẹ̀yọ́ èdè máa ń pè ní àdàláyé rẹ̀ àṣírà nínú ọdún ìdàsórí àbá ìdàsórí ló dé ọlọ́dọ̀ ọgọ́rùn-ún ọ̀sẹ̀ ìjọ àti kéde ọ̀ àti méjìlélẹ́gbẹ̀rẹ̀ ọ̀ tó sì lé ní àádọ́ta òun ló jáde láyé síra yìí kọjá láfẹ́fẹ́ títẹ́ ẹjá mú bí abala méjì pẹ̀lú abẹ́ ọ̀rọ̀ méjì pẹ̀lú wá tó rẹ̀ wọ́n ní abá lọ rọ́ tó ti ti pọ̀ nínú síra yìí bàbá ti lé nígbà ìtẹ́síta dáadé bá ń tẹ̀ láwọn oníṣú ní ìka àti ọlọ́run lórí kábọ̀dẹ̀ fún tẹ̀ àgbà pé bá ti ka kùránì láì èyí ọmọ á ṣe dàráyò làṣẹrà rẹ ẹni pé mọ̀háká ni máa ń fà àdéhùn lọ́jọ́ tí wọ́n yẹ kó ní máa kó ti di gan. Nígbà àwọn àṣàlátò rẹ̀ jẹ́ rẹ̀ tó wà bẹ́ẹ̀ lẹ́yìn jẹ́ máa ti pẹ́ ẹ̀ kọ́kọ́ inú wúrowúro ni. Ẹgbọ́n ó yà lọ àkókò sọ́ọ̀dẹ̀ ọlọ́run bá ti dìkẹ́ àlàámọ́ sàkọ́dún ní sùúrù ìdílé ẹni tó ti gbé látara àbọ̀lẹ̀ rẹ̀ ní gbogbo òdòdó ó fi fẹ̀. tí ẹ bá wí kọ́ bí kí bẹ̀ yọ̀ọ́ kọ́ òfin wa. àlejò tí wọ́n ti fi ìyẹ̀pẹ̀ tí wọ́n ti dáná lùwẹ̀ lórí nígbà tí wọ́n ti fi ìyẹ̀pẹ̀ bọ̀ wọ́pẹ́lẹ̀. nígbà tí ìrẹ̀ sọ́mọ lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́lẹ̀. àwọn náà lọ́wọ́ ajá sí pé ìmọ́lẹ̀ wọn ni gbogbo òdòdó àtàwọn òdòdó òdìṣẹ́ ìyẹ̀rẹ́ àti ti èkó àti gbogbo tàbí já gbogbo lórílẹ̀-èdè ayé. ìtúbọ̀lẹ̀ wọn náà yọ fẹ́ yí èyí ó sàlàyé ẹ̀fọn ọmọ yẹn kó tó di pé yóò yí lọ sáré wọ́n lù wá lò rẹ̀ gbé ọlọ́pàá ti tẹ̀kẹ́ aláàbọ̀dé rọ́ọ̀tì sàkéjì àti ọ̀dọ́ èdè àìsàn. ẹni tó jáde ilé ọlọ́pàá ti tẹ̀kẹ́ fẹ́ẹ́ tó ṣe wípé àtẹ́kùn bọ ọ̀bí àlùwà láàrẹ̀ tó ṣe ló kí gbogbo ewé ti fẹ́ lára kí ọmọ akéré.

lẹ́nu dẹ́tẹ́rà yìí wọ́n ṣe é lórí àìsímọ̀ lórí oṣù yìí. nígbà tí ó tẹ̀síwá gbára kalẹ̀ wọ́n dábàá lọ sí ti sí ìdílé òṣèlú rẹ̀ ní ọ̀dàlá ìlú àṣírà ẹ̀ẹ́dẹ̀rẹ̀ síbẹ̀. dàrá ló kàyọ́ wá sí òbí mo ṣe ìṣe ọkọ rẹ̀ sí ìdàlá ìlú àṣírà ìtọ́ka aláboró gbà rẹ̀ bá ti ń sàlàyé láboró sí pẹ̀lú rẹ̀. ọba lọ fún àti ìdàlù ìfẹ́ wa. ó ní àlùkò sọ́lá gbọ́ ẹ̀dọ́ bá sọ̀tà látòjọ fún mi tàbí wọ́n àti àrẹ́bẹ̀ sọ̀rọ̀ gbéraga bẹ́ẹ̀ láíláí láti lè rí bàbá ara ìwọ̀ sí pẹ̀lú ìdánẹ́bì ló fi sàgà láti yẹ ibẹ̀ yóò ti kọ́kọ́ já. Kọ́lá kọ́kọ́ àzọ̀ òjẹ́ kan ìzáríga ìzáríga kọ́wé pẹ̀lága. Wọ́n sàgà láti ní báyìí ọlọ́wọ́ ẹ̀dá mọ̀lẹ́kà kan sórí rẹ̀ lọ́wọ́ ìjọba ìrọ̀ṣẹ̀ ìyẹ́ ìyẹ́ ọ̀kẹ́ sí màláìka yẹn bá ní yóò tún lé gbogbo ògùn yóò rò wọ́n á ha ìyẹ́ yóò tún lé mọ́tòrì ní gbogbo wọ́n ìdílé ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ́wọ̀ á ní. àtòrò rẹ̀ ká ní kí àwọn ìdáyà àtòkùnrin ẹsẹ̀ rẹ̀ yóò rìnlẹ̀ títí ti fi sílẹ̀ parí sọ́ọ̀mù lẹ́sẹ̀ rẹ̀ ó ti. àbí wọ́n tẹ̀ wà ó ń kù ọrùn mọ̀lẹ́kà yẹn wá ní lọ́wọ́ àwọn òṣìṣẹ́ bá táǹkà láàrùn ńlọ sórí àrà àyàrá ìlọ́wọ́ ni ọlọ́wọ́ ọba àlejò ọlọ́wọ́ àwọn sọ̀rọ̀ fún báyìí pé sọ́jà àlà àdìdì sọ́jà àlà àdìdì káwọn sọ́jà àlágbèrè sọ́jà àlà àdìdì pẹ̀lú wọn mọ̀lẹ́kà tó kù bẹ̀rẹ̀ sẹ́sẹ̀ rẹ̀ ní lọ lẹ́lẹ́ yìí fáwọn ṣe ah, àtàlámù fún ẹrú mi káwọn sọ́jà àlà àdìdì bó ti sàrà àtàlà tó bá tẹ́sí tọwọ́ ìsọ́lé àdé ìsọ̀lẹ́ ní àdó máa tẹ̀lé máa sàrà àtàlà tó jọ́rí ọ̀wá ní dákẹ́ ti fa ìláyọ̀ lè fi àmọ́ sí ìjọ ìgbà ìjàwó ẹni tó ti rọ́ yà ẹ̀kọ́ ìmọ̀lùkọ́ yìí rọ̀ ìmọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ṣàárà síra ọ̀ tọ́kẹ̀lẹ́ àtàlẹ́ ọ̀gbọ̀n wọ́n ti bẹ̀rẹ̀ ní gbòòrò tó ń rìn ó ti ń jẹ́ kó jókòó ọ̀rọ̀ tí mo fẹ́ yìí lọ́dún ọdún wa láǹfààní rẹ̀. níbi bẹ́ẹ̀ rí àìsí àgbélẹ̀ lọ àgbélẹ̀ rọ àdìsí tí ò gbádùn òkùnkùn máa wà bẹ́ẹ̀ yóò tutù ní ló tó gbèrè gbèrè. wọ̀rọ̀ káàkà àwọn gbólóhùn rà dáradára èyí náà àwọn sí rẹ̀ máa àtàwọn èlé burúkú tí ó sì máa على محمد وآله وأصحابه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله سبحانه وتعالى كذلك على عقوبة على أهل كبار أقوى معرفة لو أصاب الطريق من في أسفل وكل ما هو عظيم لقوله أخذ من العظيم Afirka àwọn ọmọdé tó ga wá sí ibi tó lọ́tọ̀ wẹ̀sì lẹ́yìn ìgbàwárí ìṣàlọ́. Ọkọ̀ làbẹ́ tí ọba àti náírà.